جمالك في عيني وذكرك في فمي وحبك في قلبي وكيف تغيب وحبك في قلبي وكيف تغيب لا تقذفونا بالشذوذ فهننا سرنا على ناجل خليل محمد وبقول من شرع شريعتنا سنا وعلى مقولة لكريمتنا هتدي ولكل قول نستدل بهاية أو بالحديث لمستكي من لمسندي أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الحمد لله نحمده ونستعينه ونستغفره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 وكل ضلالة في النار السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله Adá ọpẹ́ fún Ọlọ́run ọba. Ọlọ́run ọba yìí tó ṣe pé òun náà ni ó ní ọpẹ́. Alákọ̀ọ́kọ́ oore tí à ń tì síwájú òun náà ni oore wípé a jẹ́ mùsùlùmí tí ọlọ́run bá ṣe ẹnìkọ̀ọ̀kan wa tí a wà níbí yìí oore náà abẹ́lọ́hún kí ọlọ́run ọba kó mọ́ gba oore náà ní ọwọ́ ẹnìkọ̀ọ̀kan wa àlékún dáadáa ni kọ́lọ́run jẹ́ kí a máa ríṣe nínú pẹ̀lú oore náà kọ́lọ́run ọba kó ṣe wá ní ẹni tí ó kú pẹ̀lú pé a jẹ́ mùsùlùmí kọ́lọ́run kó gbé wa dìde lẹ́ni tí a jẹ́ mùsùlùmí kọ́lọ́run kó ṣe wá lẹ́ni àlìjánà pẹ̀lú sábàbí Islam orí ẹlẹ́ẹ̀kejì òun náà ni lórí àlàáfíà àlàáfíà tí ọlọ́run bá fún ẹnìkọ̀ọ̀kan wa abẹ́lọ́run kí ọlọ́run kó má gba àlàáfíà náà ní ara wa kí ọlọ́run bá kó ṣe àlàáfíà náà ní nǹkan tí ó wúlò fún wa tá a fi rí ẹ̀sìn ọlọ́run ọba ṣe dáadáa tá a fi rí àìmọye ládàgbà níwájú ọlọ́run gbogbo àwọn tí ó wà lálàáfíà kọ́lọ́n kó bá ṣe àlàáfíà fún wọn. ọpẹ́ ẹlẹ́ẹ̀kẹta òun náà ni lórí ìfọ̀kànbalẹ̀ tọ́lọ́run ọba jogún fún wa ní agbègbè wa yìí kí ọlọ́run kó má yọ ìfọ̀kànbalẹ̀ kúrò bẹ́ẹ̀ àlékún ìfọ̀kànbalẹ̀ ọlọ́run kó ọpẹ́ lórí ìdẹ̀kùn ẹlẹ́ẹ̀kẹrin òun náà ni lórí ìbẹ̀kọ́ ìṣẹ́kù tọ́lọ́wọ́n bá ṣẹwà kù sórílẹ̀ ayé ìṣẹ́kù náà abẹ́lẹ́wọ̀n bá kọ́lọ́n jẹ́ àfi rí ìyọnu ọlọ́run kọ́lọ́n mọ́jẹ́ kí a fi rí ìbínú ọlọ́run bá àwọn abẹ́lẹ́wọ̀n fún gbogbo àwọn orí tó kù tọ́lọ́wọ́n bá ń ṣe fún wa náà ọlọ́mọ́jẹ́ kó bàjẹ́ kọ́lọ́n ṣe wá lẹ́nu tí ó lè máa dúpẹ́ àwọn orí mọ́ṣẹ́ wá lẹ́nu tí ó jẹ́ aláìmoore sí ọlọ́run bá àwa bẹ̀rẹ̀ tafsiri wa ti tòní pẹ̀lú bisimilayi kọ́lọ́n kó sọ́dọ̀ ọ̀run fún èmi tí màá máa bá wa sọ ọ̀rọ̀ tí màá máa sọ ìkóṣe ni tí màá fi rí ọ̀nà ọlọ́run ẹ̀yin náà tí ẹ máa gbọ́ ọlọ́run gbígbọ́ náà ọlọ́run jẹ́ yín ló fi rí ọ̀nà ọlọ́run ọ̀rọ̀ náà kọ́lọ́n jẹ́ wúlò fún mi àtẹ̀yìn ní ayé ń bí àtọ́bájọ́ mi alkiyama la hawla wala quwwata illa ní àná ọlọ́run ọba tí ọlá rẹ̀ ga ó bá wa sọ̀rọ̀ ní suratul anbiya quran twenty one láti àyà 22. two òun náà ni ọlọ́run ọba ti bá wa sọ̀rọ̀ auzubillahi mina shaitani rajim bisimilahi rahman rahim laukana fi ima ali atun illallah lafasadata فسبحان الله رب العرش أما يصفون أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لو كان فيهما آلية إلا الله لفسدتا فسبحان الله رب العرش عما يصفون ọlọ́run ọba tó ga ṣàlàyé fún wa nínú àyà ìpè na fi ìmọ̀ àálẹ́ à tó bá jẹ́ wípé àwọn oríṣiríṣi ọlọ́run òun náà ni ọ jẹ́ ẹni tí ń darí sánmà àti tí èsì ọlọ́run gangan ń ṣe ń darí sánmà àti lẹ́ẹ̀lẹ̀. fẹ́pẹ́ àwọn tí wọ́n jẹ́ àwọn táwọn èèyàn ń pè lọ́lọ́run ní darí ẹ̀ ọlọ́run ní la fasada ta méjèèjì ó ti bàjẹ́. Fasubhana Allahi Rabbil Arshi amma yasifun. ọlọ́run wa ní kí ànábì ò máa sọ pé Fasubhana Allah so mímọ́ ọlọ́run ọba yìí Rabbil Arshi ọba ló jẹ́ pé ó ní nǹkan tó tóbi ju gbogbo ẹ̀dá rẹ̀ lọ tí ń ṣe arshu. ọlọ́run ló ní ọlọ́run ṣàfitì nǹkan tó tóbi ju gbogbo nǹkan tó dá lọ tí í ṣe arṣo ọlọ́run ṣàfitì ẹ̀ pé òun lòún ní ọlọ́run ní àmà ayẹ̀sí. mímọ́ ọlọ́run ọba yìí tayọ nǹkan tí àwọn èèyàn yìí fi ń dà pọ̀ mọ́ ọlọ́run pé ọlọ́run ọba tún ní àwọn èèyàn kan tí jẹ́ ọlọ́run tó tún wá wà pẹ̀lú ọlọ́run ọlọ́run ọba tayọ gbogbo eléyìí. láyé sí àlọ́ àrùn àyẹ̀fọ́ àyè ọlọ́run ọba tá à ń sọ̀rọ̀ rẹ̀ yìí tá a fi mọ̀ wípé òun gangan nìkan lọ́lọ́run ọba tí wọ́n ebi léèrè ni nípa ń tó bá ṣe wọ́n ebi ọlọ́run léèrè ń tó bá ṣe torí pé ọlọ́run ọba ti tóbi kọjá kéèyàn máa béèrè lọ́wọ́ rẹ̀ ń tó ṣe. ọlọ́run gbogbo ohun tọ́lọ́run wa dá pátá yẹnyẹn tó jẹ́ èèyàn ni o àlìjànú ni o gbogbo wọn pátá yẹnyẹn ọlọ́run ni a béèrè lọ́wọ́ wọn tó bá dijọ́ mi àlìkíyàmọ́. àmì tàbọ̀dún mi dùn nìyí ọlọ́run ní ẹjẹ́ tún sọ̀rọ̀ míì fún yín ọlọ́run ní ṣé àwọn tí wọ́n jẹ́ àwọn kèfèrí tí wọ́n á lọ gbámú lẹ́yìn ọlọ́run àwọn nǹkan tí wọ́n tún ń pè lọ́lọ́run ṣé lọ gbámú lẹ́yìn ọlọ́run ni. ọlọ́run ní ìwà ànábì sọ fún wọn pé a tu burúhánà fún ẹ̀rí yín tẹ́ fi ń sin nǹkan míì lẹ́yìn ọlọ́run ẹ̀ wa. نعم هذا ذكر من معي وذكر من قبلي ká má ṣe nǹkan míì lẹ́yìn ọlọ́run òun ni díkìrù máa ń mà yíyà òun ni ìwé tí wọ́n fi ránṣẹ́ sí àwọn tí ń wà pẹ̀lú èmi ànábì àwọn sọ̀hábà tí mò ń jíṣẹ́ fún ká má ṣe nǹkan míì ìwé tí wọ́n fi ránṣẹ́ sí wọn òun náà dẹ̀ tún ni ìwé tí wọ́n fi ránṣẹ́ sí àwọn tó ṣáájú wọn. bàyà kí bàrú ọlọ́run ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn tí wọ́n jẹ́ àwọn ọ̀pọ̀lọpọ̀ wọn ni ò mọ òdodo wọn ò lè ṣàdáyàn rí láàrin òdodo àti irọ́ onídà wọn láàmú náà mọ́ ọlọ́run fún ọlọ́run tí wọ́n bá tún wá fi òdodo àwọn afáwọn mòrìdú náà àni òun tún wá máa ṣẹ́rí kò bí òdodo wọn ní tẹ̀lé. ọ̀la àwùsàn iná mi kọ́ bí kíkà ọlọ́ni wà má àrùsọ́nà mínkọ́blíkà ọlọ́ni àránṣẹ́ síwájú wa ànábì mi ń rọ̀ súùlẹ̀ àrùn jíṣẹ́ kankan ṣe síwájú wa ànábì. ìlànà òní ọlọ́run ní àyàfi kó jẹ́ pé àwọn ọlọ́run ọba àránṣẹ́ lọ bá òjíṣẹ́ yẹn gbólóhùn tá a ní kí òjíṣẹ́ yẹn ó lọ fi jíṣẹ́ ọlọ́run ní kíni náà. ànàhù la ìlàhà ìlà nàfàbùdù. gbólóhùn tá a ní kí òjíṣẹ́ yẹn ó lọ fi jíṣẹ́ náà ni pé kò sẹ́ńtọ́ lẹ́tọ̀ọ́ kájọ́sìn fún àyàfi mi ọlọ́run ọba fàbùdù ni èmi ọlọ́run ọba ní kẹ́ jọ́sìn fún. وقالوا اتخذ الرحمن ولدا ọlọ́run ní àwọn kan àwọn ni wọ́n tún sọ gbólóhùn yìí pé ìtàkàdà rahman waladan wọ́n ní ọlọ́run ọba tí ń ṣe arahman wọ́n ló tún bí ọmọ àwọn kan ní eh, uzeru ní ọmọ ọlọ́run àwọn kan ní eh, jésù lọmọ ọlọ́run àwọn kan tún sọ pé àwọn tán jẹ́ àwọn màláìka wọ́n tún sọ pé àwọn náà tún jẹ́ ọmọbìnrin ọlọ́run. subhanahu mímọ̀ ọlọ́run ọba ọlọ́run máa tayọ gbogbo eléyìí. báyọ̀ ibà dùn mùkìrọ̀ mú. ọlọ́run ní àwọn tí wọ́n já àwọn màláìka ìbádùn mùkìrọ̀ mú ọlọ́run ní wọ́n kàn já àwọn ẹrú sí àwọ̀ ọlọ́run ẹrú ni wọ́n jẹ́ lọ́dọ̀ àwọ̀ ọlọ́run ọba àwa pọ́n wọn lé. ọlọ́run ní àwọn tí wọ́n já àwọn màláìka wọn ò tó gbáwájú ọlọ́run pẹ̀lọ́rọ̀ ọ̀rọ̀ ọlọ́run ni wọ́n máa ń retí kí wọ́n tó lè ṣe nǹkan kan wọn ò lè gbáwájú ọlọ́run bá pẹ̀lú ọ̀rọ̀ láìláì. àwọn màláìka àṣẹ ọlọ́run ọba náà fi ń ṣe gbogbo tí wọ́n bá ń ṣe pátá yẹn màláìka kan ò ní ṣe nǹkan kan àbí káṣẹ ọlọ́run ọba wà bẹ́ẹ̀. ya'lamu ma bayna aydihim wa ma khalfahum ọlọ́run ọba ó mọ gbogbo ohun tí àwọn màláìka ń ṣe pátá yányán ní tí wọ́n ti ṣe sẹ́yìn ọlọ́run ọba mọ̀ ní tí àwọn màláìka ó padà wá ṣe ọlọ́run ọba mọ̀ so ó tún mọ̀ kí wọ́n lè yapa àwọn láíláí náà. wàlá yashfa'una illa liman irtada. àwọn tí wọ́n jẹ́ àwọn màláìka ọlọ́run ni wọn ò tó sípẹ́ nìkan kan lálìkè àmọ́ pé kọ́ mọ́ wọ iná ìlà man irtada àbẹ̀dẹ́rọ̀ bàbá yọ́nú sí. Si ni wọ́n tó lọ́nà bá ní pé eléyìí ni mo fẹ́ kẹ́ ẹ sì pẹ̀ kí ẹ bá ṣàlàyé fún wa lọ́nà pé ọlọ́run bó yọ́nú sí màláìkà kó sì pẹ̀ yóò yọ́nú sí ẹni tí wọ́n fẹ́ sì pẹ̀ fún wọn ọlọ́run tún wá fún wọn ní yọ̀ǹda wọn tó lè ṣe pé wọ́n fẹ́ sì pẹ̀ yẹn ọlọ́run ò tó sì pẹ̀ àfi kémi ọlọ́run bó fún wọn yọ̀ǹda ni. ọlọ́run ní àwọn màláìkà wọ́n má bẹ̀rù ọlọ́run ọba gan bẹ́ẹ̀ tí ń wò wọ́n yẹn mini kọ́ṣíyàtì nípa àbẹ̀rù ọlọ́run ọba mushfikuna wọ́n máa ń bẹ̀rù gan-an ni o òye sẹ́ni tí máa fi ọwọ́ ọwọ́ tẹ̀tẹ̀rẹ́ mú ìbẹ̀rù ọlọ́run náà mú. ọlọ́run ni ẹnikẹ́ni tó bá sọ nínú àwọn màláìka ipe òun jẹ́ ọlọ́run míndú nìyí lẹ́yìn ọlọ́run náà mú. fàlàyé kan náà ìjà hàn. Oh, ọlọ́run ní irú ẹni báyẹn àwọn ọlọ́run ọba á fi san lẹ́sàn já ànámà iná já ànámà lájú sí. kàdáníkà méjìlè ọ̀rọ̀ ìbí. ọlọ́run ní bá ti ṣe fáwọn màláìka àwọn abẹ́nìkan náà àwọn ọmọ èèyàn náà tí wọ́n bá ṣe bẹ́ẹ̀ tán já lábòsí ọlọ́run bá ti ṣe fáwọn náà iná já ànámà lájú àwọn náà sí. sọlọ́run ọba ó ṣàlàyé lè fún wa ní àná orí ibi tá a bá tẹ̀síìrì dé ní àná nìyẹn so aya tati aka akatuma rẹ ni òun náà ni a ti bẹ̀rẹ̀ tẹ̀fsíìrì ní òní kọ́lọ́n kó sọ́dọ̀ ọ̀run fún wa náà. A'udhu billahi minash shaytanir rajim. Awalam yara alladhina kafaru anna as-samawati wal arda kanata سجادا سبلا لعلهم يعتدون وجعلنا السماء سقفا محفوظا وهم عن آياتها معرضون وهو الذي خلق الليل والنهار والشمس والقمر نعم. كل في فلك يسبحون ọlọ́run ọba tí ọlá rẹ̀ ga ó fẹ́ ṣàlàyé fún wa ní òní àwọn tí àwọn afọ́nítẹ̀fsìrì ṣàlàyé fún wa pé ọlọ́run tó fẹ́ pe àkíyèsí àwọn tí wọ́n jẹ́ àwọn kèfèrí sí àwọn nǹkan mìíràn míì tó jẹ́ pé wọ́n ó fi mọ̀ wípé ọlọ́run ọba nìkan òun ni ó ń jẹ ọlọ́run ẹlòmíì ọ̀bọ ọlọ́run jọ ọlọ́run ọlọ́run fẹ́ mú àwọn nǹkan mẹ́fà wá níbí tó fẹ́ fi pe àwọn kèfèrí ní àkíyèsí sí pé ọlọ́run ọba nìkan ní ń jọ gbogbo ń pè lọ́lọ́run ò lè dá nǹkan kan sínú gbogbo àwọn nǹkan mẹ́fẹ̀ẹ̀fà yìí so ọlọ́run ọba wa fẹ́ máa ṣàlàyé àwọn nǹkan mẹ́fẹ̀ẹ̀fà ọlọ́run ọba ní awalam yara alladhina kafaru. awalam yara alladhina kafaru. السماوات والأرض ọlọ́run fẹ́ sọ ìtàn fáwọn kẹfìrí nípa sánmà àti lẹ́lẹ̀ gbogbo táwa ọmọ èèyàn ọmọ ìgbà tí sánmà fi bẹ̀rẹ̀ tí lẹ́lẹ̀ bẹ̀rẹ̀ àwọn ọmọ ènìyàn àmọ́ ṣùgbọ́n ẹni tó ní ni wọ́n máa ń ṣàlàyé ẹ̀ fún wa àwa kàn délé ayé ń tiwa ni abá sánmà ń bẹ ni adélé ayé abálẹ̀ ẹlẹ́ ń bẹ ni so ọlọ́run ọba tó wá ní méjèèjì ó fẹ́ sọ bí àwọn méjèèjì bí wọ́n ti bẹ̀rẹ̀ ọlọ́run ní ẹ̀yin tẹ́ ẹ jẹ́ kèfèrí ẹ jẹ́ ń sọ fún yín o ẹ wo sánmà àti lẹ́lẹ̀ yìí o ọlọ́run ní kánàtà ọlọ́run ní méjèèjì tẹ́ ń wò yìí ọlọ́run ní kìí ṣe bí wọ́n ti wà tẹ́tẹ́lẹ̀ ni àwọn méjèèjì wọ́n wà pọ̀ ni wọ́n lẹ̀ pọ̀ ni àti sánmà àti lẹ́lẹ̀ àwọn afọ́ntẹ́psìdì ni pé rọ́tíkọ́ yẹn torí pé ó jẹ́ masdari ni nítorí kí wọ́n sọ ni pé káànà tá rọ̀tíkọ́ ni ṣùgbọ́n masdari ni káànà tá zawatai rot rotkin àwọn méjèèjì wọ́n jọ wọ́n rán wọn pọ̀ ni inú kọ́ ẹ́ pé àgbà pé wọ́n rán àwọn méjèèjì pọ̀ ọ̀ wọ́n rán ilẹ̀ ẹlẹ́pọ̀ wọ́n tún rán sánmà pọ̀ so ọyọkàn méjì wá wà lọ́tọ̀ọ̀tọ̀ nínú ká gbà pé méjèèjì ni wọ́n rán pọ̀ lẹ́yọkan tàbí kíni o wọ́n rán ilẹ̀ ẹlẹ̀ wọ́n rán pọ̀ wọ́n tún rán sánmà náà wọ́n ṣe kíni o wọ́n rán pọ̀ ọlọ́run afẹ́ wa máa ṣàlàyé méjèèjì fún wa náà mú. ọlọ́run ní àwọn ọlọ́run ọba àwa la wá la méjèèjì àwa la separate méjèèjì àwa la split méjèèjì sọ́nà méjì ọlọ́ni àwa ọlọ́run ọba àwa la ṣe àbí ká jẹ́ pé a split ti sánmà lọ́tọ̀ a split a a a pín ilẹ̀ sọ́tọ̀ọ̀tọ̀ a pín sánmà náà lọ́tọ̀ọ̀tọ̀ gẹ́gẹ́ bá àwọn afáà ti ṣàlàyé ìtumọ̀ alákọ̀ọ́kọ́ táwọn afáà ṣàlàyé fún wa ni pé sánmà àtilẹ̀ ìtumọ̀ mẹ́rin làwọn afáà ṣàlàyé fún wa wọ́n ní sánmà àtilẹ̀ ẹlẹ́ẹ̀ àwọn méjèèjì lẹ̀pọ̀ ni tẹ́lẹ̀tẹ́lẹ̀ ọlọ́run ọba wa fi atẹ́gùn sáàrin àwọn méjèèjì ó wá fi la àwọn méjèèjì ọlọ́run wa ní kí sánmọ̀ máa lọ sókè kílẹ̀ ilé ò dúró gbẹngbẹng sísàlẹ̀ ọlọ́run ọba wa la àwọn méjèèjì lóbi jẹ́ pé ọlọ́run ọba ló fi ń sọ títóbi rẹ̀ ká ní sánmọ̀ àkọ́kọ́ wà báyìí ni ọlọ́run ọba ò ní wọn sọ títóbi rẹ̀ ọlọ́run sọ ní sọ́tò rọ́ọ̀dì kùránì orí kejìlá ayé ẹlẹ́ẹ̀kejì níbẹ̀ ọlọ́run ní Allahu lẹ́dí rọ́fà àsàmàwátì bìgẹ́rì amadin tàràwùnàhà ọlọ́run ọba tí ọlá rẹ̀ ga ó ní Allahu lẹ́dí. ọlọ́run ọba lórí ọlọ́run ló gbéga. sánmọ̀ yìí tọ́lá balẹ̀ ló ń gbé nǹkan ga si kò sí ní gíga tẹ́tẹ́lẹ̀ nù kọ́lọ́wọ́ bó tó sọ di gíga iṣẹ́ kan lọ́wọ́ bá ṣe ọlọ́wọ́ bá lóun gbé ga amadini òun kàn ní ọmọ lọ òkè kó sì lọ dúró ń bẹ̀ náà ni bègéèrè amadini kò wá sópò kankan tó ń fi ní ọmọ lọ òkè kò kankan tẹ́yìn so ọlọ́run kọ́kọ́ ń ṣàlàyé ẹ̀ fún àwọn tí wọ́n jẹ́ àwọn kèfèrí láti lè mọ̀ wípé iṣẹ́ tọ́lọ́run ọba ṣe tó fi gbé sánmà kúò láti ilẹ̀ ẹlẹ́tọ̀ wà tọ́lọ́run ọba fi sọ di nǹkan tó gba báyìí tí ò fi sópo ń bẹ̀ ó yẹ kí ọmọ pé ah ah iṣẹ́ ńlá lọ́lọ́run ọba ṣe àwọn àfáàní ìtumọ̀ alákọ̀ọ́kọ́ nìyẹn ìmọ̀ alasánmà kúò lára lẹ́lẹ̀ káwa máa gbé sánmà yẹn ga lọ sókè. So ọlọ́run iṣẹ́ alákọ̀ọ́kọ́ nìyẹn nínú ìtumọ̀ ẹlẹ́ẹ̀kejì tí àwọn àfáà tí wọ́n ṣàlàyé fún wa ìdẹ́ pé Ibn Abbas kọ́lọ́nkó bá sí Ibn Abbas òun náà ni ó túmọ̀ ìtumọ̀ náà fún wa nítorí gẹ́gẹ́ bí wọ́n ti ṣàlàyé pé wọ́n ní kan nínú àwọn èèyàn ọkùnrin kan wá bá nínú àwọn ọkùnrin ó wá bá Abdullahi ibn Umar ó wá béèrè lọ́wọ́ rẹ̀ wípé ah, ah, ayatan kai olúwa béèrè lọ́wọ́ abúlẹ́bùnú umar abúlẹ́bùnú umar wá rí pé aya yóò yí òun dáadáa ń tòun so látara bẹ́ẹ̀ ó wá sọ fẹ́ nìyẹn pé lọ́ọ́ bá abúlẹ́bùnú abbas lọ́ọ́ béèrè béèrè yìí lọ́wọ́ rẹ̀ tọ́ba tí wọ́n béèrè béèrè yẹn tán ìjọ́ nítorí ọlọ́run o wá sọ fẹ́mi náà ìjọba sọ ìṣiṣẹ́ àwọn sọ ọba nìyẹn ẹni ẹni mo wá lọ sí ọ̀dọ̀ Ibn Abbas mo wá béè lọ́wọ́ rẹ̀ Ibn Abbas wá ní náà bẹ́ẹ̀ ni kánà ti sàmà wá tó rọ́tìkan sánmà gbogbo sánmà ló wà ní àsopọ̀ ìyẹn ti ẹ̀dá ọkọ̀ túlẹ̀ kan ni pé sánmà àti ilẹ̀ lẹ́nu lẹ́pọ̀ mọ́ra wọn ọlọ́run wa là wọn. ṣùgbọ́n òun sọ pé gbogbo sánmà wà ní rọtikọ́n látúmútìrù sánmà dì pani omi ò lè jáde láti inú ẹ̀ wàsálẹ̀. wàkánà tilẹ̀ àrùdù rọtikọ́n ilẹ̀ ẹlẹ́ náà ó dì pa bẹ́ẹ̀ bá ju nǹkan síbẹ̀ tó lóun kò lè èjì àwọn fẹ́ mú kankan tí ó ti bọ́nú lẹ́lẹ̀ kò ṣe wọbẹ̀ ọlọ́njẹ kò fún pọ̀mọ́ ara wọn kó dípa ni làtúbìt kò lè kankan jáde so nígbà tó lọ́wọ́ ọba wa dá àwọn tí ó máa gbé lẹ́ẹ̀lẹ́ ọlọ́run ọba ti mọ̀ pé àwa èèyàn ó máa gbé lẹ́ẹ̀lẹ́ á nídìí omi láti sánmà á nídìí nǹkan tí ó máa jáde láti inú lẹ́ẹ̀lẹ́ tá a jẹ àwọn ẹ̀dá tá a mí bẹ́ẹ̀ ọlọ́run ọba wa nìyí ó wá lọ ó wá lọ jẹ́ kí sánmọ̀ ò ní àlàáfíà bèlè mọ́tọ́rì torí pé kójú ò lè bá a máa dálẹ̀ láti bẹ̀. ọlọ́wọ́ bá náà wá ṣe ilẹ̀ ní tí ó máa jẹ́ pé yóò ní àlàáfíà tó fi dá bá ti nǹkan bọ̀lẹ̀ kí ni ó lè máa láàyè láti jáde láti inú lẹ́lẹ̀ tí ó máa láàyè tí lẹ́lẹ̀ tí ó fi máa jáde ńlẹ̀ wípé ìtumọ̀ àyà yẹn nìyẹn pé sánmọ̀ ti wà pọ̀ lẹ́ni tí ò lè rọ̀jù tẹ́tẹ́lẹ̀ ọlọ́wọ́ bá wá sọ di nǹkan tí ń rọ̀jù ilẹ̀ ẹlẹ̀ wà ní tí ò lè wú nǹkan ọlọ́run bá wa sọ di kíni o nǹkan tí ń wú nǹkan ẹ̀wárí ẹ̀rí eléyìí sọ ọlọ́run bá sọ nínú suwátò abasa wàtàwálà ọlọ́run ní fàlìyànzúrólè ìsánú ilà àtọ̀ àmì yìí ọlọ́run ní kọ́mọ ènìyàn ó lọ wo oúnjẹ tí ń jẹ. fàlìyànzúrólè ìsánú ilà ọlọ́run ní kó mọ ènìyàn kó lọ owó oúnjẹ tí ń jẹ tọ́lọ́mọ àbí ní kó wo oúnjẹ tí ń jẹ ni pé ọlọ́run fẹ́ kó dúpẹ́ oúnjẹ yẹn fún wọn lọ́hùn torí pé kò lè máa jẹun tóun ọlọ́run ọba ọba ṣiṣẹ́ lórí oúnjẹ yẹn kò lè jẹun ọlọ́run ní kí ni ọ. ọlọ́run ni omi tí ń rọ̀ láti sánmọ̀ èmi mo jí ọ rọ̀ èmi mo fún sánmọ̀ èmi mo pàṣẹ fún sánmọ̀ kó fún kó fi àlàfo lẹ́tọ́ mi ó gbà máa jáde wá sórí ilẹ̀lẹ̀ ọlọ́run mi mo jẹ́ ọ máa dà sórí ilẹ̀lẹ̀ náà. ọlọ́run ní ilẹ̀lẹ̀ tẹ̀ ń wò yẹn èmi ọlọ́run ọba mo máa jẹ́ ọ fàyà tẹ́yìn bá mú àgbàdo tẹ́ ti bọ̀bẹ̀ ṣé àgbàdo lè dá olè dá nàrí lórí kọjá àbàdo tẹ́ ti bọ̀bẹ̀ tẹ́gbẹ́dẹ́ bá kó bì kan yóò dúró gbẹngbẹ́n síbẹ̀ ni tí ó bá germinate tí ó ṣe gbogbo ẹ̀ tí ó fi jáde síta gbàmọ̀tá ni ó jẹ́ ó ṣe bọ́ lọ́run ni àgbẹ̀ kàn fi ibẹ̀ ni kò lágbára kó kó wù jáde ọlọ́run ni wà ní pikini yẹn lẹ́lẹ̀ ni ó jọ wá wù jáde tí ó fi àmọ̀ jáde ọlọ́run ni òun lòun ṣètò rẹ̀ káfílẹ̀ bá a máa dúpẹ́ oúnjẹ yẹn fọlọ́run bá so látara bẹ́ẹ̀ ọlọ́run bá ìtumọ̀ ẹlẹ́ẹ̀kejì tí àwọn àfáà tẹ́pẹ́ agbólatọ̀dọ̀ Ibn Abbas òun náà nílé ìtumọ̀ ẹlẹ́ẹ̀kẹta òun náà ni pé sánmà ó wà pọ̀ ilẹ̀ ẹlẹ̀ ó wá pọ̀ ọlọ́run ọba wa ní kí sánmà kó di méje ọlọ́run ọba ní kí ilẹ̀ ẹlẹ̀ kó di méje rẹ̀gbẹ́ ní sùwàtú tọ́lák quran sixty five ayé ẹlẹ́ẹ̀kejìlá ọlọ́run ọba ní sàlàyé pé aláwùlẹ̀dí kọlákọ̀ sábúà sàmáwátì wàmílẹ̀lẹ̀ adnimislaun ọlọ́run ọba ń sàlàyé bẹ́ẹ̀ yìí pé òun ọlọ́run. فوق سبع سماوات ومن الأرض ọlọ́run ní òun ọlọ́run ba lòun dá sánmà méjèèjì tó bá lè lóun dá nǹkan tó jẹ́ méje àwọn àfáà ní pé ó kọ́ ti wà nílẹ̀ ọlọ́run ba ló wá pàṣẹ pé kó di méje ọlọ́run wà mí nàlá adébísílà òní ọlọ́run ní ilẹ̀ ẹlẹ̀ náà ọlọ́run ní èmi náà mo tún ní kó dàbí sánmà kó ní ó di méje so agbára ọlọ́run ọba ọlọ́run ọba fi ṣe eléyìí so lọ́wọ́ ara fi sọ pé sánmà àti lẹ́ẹ̀lẹ́ sánmà dá ó so pọ̀ mọ́ra wọn kì í jẹ́ méje dẹ́ tẹ́lẹ̀ ọlọ́run sọ di méje ilẹ̀ ẹlẹ́ so pọ̀ mọ́ra wọn kò jẹ́ méje dẹ́ tẹ́lẹ̀ ọlọ́run bá sọ di méje so látara ti tóbi ọlọ́run ìtumọ̀ ẹlẹ́ẹ̀kẹta táwọn afá túmọ̀ ni so ìtumọ̀ ẹlẹ́ẹ̀kẹrin òun náà ni pé sánmà àti lẹ́ẹ̀lẹ́ àwọn méjèèjì wọ́n wà pọ̀ ni òkùnkùn ni wọ́n ń bẹ láàrin wọn báwa fún tẹ̀síìtì túmọ̀ náà wípé òkùnkùn ní bẹ láàrin wọn ọlọ́run ọba wa wọ́n ní òkùnkùn ló kọ́kọ́ bẹ̀rẹ̀ kí màlẹ́ ò tó wá dé ọlọ́run ọba wa lo títóbi rẹ̀ ọlọ́run ọba wa fi ìmọ́lẹ̀ ọlọ́run ọba wa fi sáàrin wọn lẹ́pẹ́ àyà nínú sọ́tù yasin Quran thirty six àyà thirty seven ọlọ́run ni wà á yàtọ̀ láhùnmọ̀ lẹ́yìn lò nasilaku mini unahar ọlọ́run ní àmì ọlọ́run ọba ní alẹ alẹ ló kọkọ bẹ̀rẹ̀ ọlọ́run ní nasilaku mini unahar àwọn ọlọ́run ọba wa fa ọ̀sán ọlọ́run ní kí ni àwa fà jáde láti ara alẹ so látara bẹ́ẹ̀ àwọn méjèèjì náà wọ́n sì wà pọ̀ ní ìtumọ̀ alákọ̀ọ́kọ́ dá túmọ̀ lẹ́ẹ̀kan yẹn náà ni pé òun sì tún bá mu. ọlọ́run fatẹ́gùn là wọn láàrin ó wá yọ òkùnkùn kúrò láàrin wọn ọlọ́ba wa sí kíni o ó wá ní kókùnkùn ọmọ wa kí ìmọ́lẹ̀ náà máa wà. so eléyìí ni ìtumọ̀ táwọn afáà túmọ̀ lórí aya yìí ó dẹ̀ pé ìtumọ̀ Ibn Abbas òun náà ni àpọ̀lọpọ̀ àwọn afọ́ńtẹ́f sírì ni wọ́n ṣẹ́ni lọ síbẹ̀ torí pé fún àwọn gbólómi ti tún bọ̀ lẹ́yìn aya yìí pé ọ̀rọ̀ omi lọ́lọ́wọ́n bá tún sọ lẹ́yìn aya yìí tó kó yé wa rí pé ọ̀rọ̀ omi òjò lati láti sánmà nǹkan jáde láti lẹ̀ẹ́lẹ̀ ó ní ọ̀rọ̀ tí ń bá lọ níwájú so látara bẹ́ẹ̀ wọ́n gba ọ̀rọ̀ Ibn Abbas òun náà ni wọ́n gbà pé ó sì súnmọ́ ìtumọ̀ jù nínú ẹ̀ sọlọ́ bá ń sọ̀rọ̀ fún wa pé ilẹ̀ ẹlẹ́ẹ̀kánà tarot fapatak náà huma méjèèjì wọ́n wà pọ̀ ní nǹkan tí wọ́n wọn sánmà so pọ̀ wọn ilẹ̀ wọn ọlọ́run ọba ní kí kó di nǹkan ló ṣe yí pé yóò ní àlàfo kójú ò lè máa rọ̀ lẹ́lẹ̀ ọlọ́ni kílẹ̀ ẹlẹ́ni ò ní àlàfo kí nǹkan ó lè bá a máa jáde táwọn ọmọ èèyàn máa jẹ náà. وجعلنا من ọ̀rọ̀ ilé tí a tún ka yìí ìtumọ̀ rẹ̀ ni pé wájà alina kúlà ṣe in ajin gbogbo nǹkan tí exist ń mi lọ sókè. So tí ń mí lọ lẹ́lẹ̀ gbogbo nǹkan bá ti jẹ́ pé nǹkan tó jẹ́ wípé mímí ń bẹ lára rẹ̀ tó lè máa mí lọ òkè tó lè máa mí lọ sísàlẹ̀ ọlọ́run ni gbogbo wọn pátá yẹn jàálì náà yẹn ni pé a dá wọn mínà lè mọ ì látara omi àwọn afúntẹ̀síìrì ó wá di àyà ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ kan bẹ́ẹ̀ pé ó ní agbára lọ́dọ̀ àwọn afúntẹ̀síìrì ni wípé nígbà tá a bá ní gbogbo nǹkan pátá yẹn ti ń sẹ̀mí a dá wọn látara omi bóò láti fẹ́ bóò láti fẹ́ túmọ̀ rẹ̀ ìdọ́ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn afóńtẹ́psì níbi tí wọ́n lọ àwọn àfáà tí wọ́n rí ẹ̀yẹ̀ dé lásìkò yìí ni wọ́n sọ fún wa pé ibi tí wọ́n lọ yẹn o ọ̀pọ̀lọpọ̀ wọn ni wọ́n gbà yìí pé kò yẹ kò lè rí bẹ́ẹ̀ <clears throat> ọ̀pọ̀lọpọ̀ wọn sọ yìí pé omi tọ́lọ́wọ́n bá ń sọ ń bẹ̀ yẹn àtọ̀ ni wípé ọlọ́run ọba wa àtọ̀yẹ́ o òun ni ọlọ́run ọba fi dá gbogbo nǹkan ló jẹ́ pé kí ni o tó ń sẹ̀mí ṣùgbọ́n ọ̀rọ̀ wọn àwọn àfáà ni pé kò ní kò ó ti yọ àwọn kankan sílẹ̀ ádámà nìsín ọlọ́run ọba dá látara yìí pé àwọn tó ń jẹ́ àwọn màláìka àwọn náà ṣe à ń sẹ̀mí àwọn náà yà àwọn màláìka ń sẹ̀mí ọlọ́run ló ń dá wọn látara ìmọ́lẹ̀ àwọn tó ń já àwọn àlìjànù àwọn náà ń sẹ̀mí ọlọ́run bá ló ń dá wọn látara ná jésù náà òun náà sẹ̀mí lórílẹ̀ ayé ọlọ́run kan ni wọ́n lọ fẹ́mi sí lánìí kì í sára àtọ́dọ́ ti wá so ibùn lára agbára tọ́lọ́run fún jésù gẹ́gẹ́ bá àfa ti sọ lára agbára tọ́lọ́run fún jésù tọ́ pé jésù tọ́ pé ọlọ́run fún táwọn ẹ̀tẹ́ ń já àwọn kristian gòtún mọ́ ó wà ní suratu maida quran five ayah one hundred and ten lára agbára tó lọ́n fún jésù tó yẹ pé àwọn kristian gan ò tún mọ̀ tá a bá tún mọ̀ gan wọn ò ní pé lọ́lọ́njọ́ lọ́n gan lọ <laughs> so tó pé ọlọ́run ọba ló fún ní kíni o ọlọ́run ọba ló fún lágbára yẹn ọlọ́run ni wà easy takuluku one hundred and ten mina tíìnì ka ayé àti tẹ́rì bí ìdìnnẹ́. ọ̀yìn takuluku mina كهيئة الطير بإذنه فتنفخ فيها فتنفخ فيها فتكون طيرا بإذنه agbada Ọlọ́run fún Jésù ni Ọlọ́run ni ìwọ Jésù dúpẹ́ fèmí Ọlọ́run nígbà tèmi Ọlọ́run ọba ní kíwọ Jésù kó máa mú tíínù pẹ̀tẹ̀pẹ̀tẹ̀ kó o kó jọ tó bá mú tíínù yẹn tí Jésù bá mú tíínù pẹ̀tẹ̀pẹ̀tẹ̀ tó bá kó jọ ọlọ́run ọba yóò wá ṣe pẹ̀tẹ́pẹ́ yóò wá structure pẹ̀tẹ́pẹ́tẹ́ yẹn yóò wá dàbí ẹyẹ yóò fi ya ẹyẹ lẹ̀lẹ̀ jésù ni pẹ̀lú ọ̀dọ̀ ọlọ́run ọba fatanfuku fiya. jésù sì fẹ́ atẹ́gùn sí pẹ̀tẹ́pẹ́tẹ́ yẹn ọlọ́run bó dẹ̀ ni kó di ẹyẹ bí isni pẹ̀lú ọ̀dọ̀ ọlọ́run ọba yóò sì máa sẹ̀mí lọ yóò sì dẹ̀yẹ pẹ̀lú yọ̀ǹda ọlọ́run yóò sì máa sẹ̀mí lọ. dàbí pé kùránì tẹ́ máa dẹ́ pé tó ṣàlàyé jésù gan ju àwọn tó ní lọ kùránì ni ṣùgbọ́n eléyìí ọ̀sọ́ dọ́lọ́run ẹ̀rù tó lọ́run bá ṣe fún un tó tún tóbi táwọn gan o tí ò sínú ìwé wọn tọ́lọ́run bá ti ń ṣàlàyé ẹ̀ bí ọlọ́run ọba ó ní kó mú pẹ̀tẹ̀pẹ̀tẹ̀ kó mọ bí kó mọ bí ẹyẹ tó bá mọ bí ẹyẹ tán yóò wá fi atẹ́gùn sí i wọ́n lẹ́gùn sí báyìí ọlọ́run kẹ́mi ò dára yẹn o yóò sì dẹ̀yẹ yóò sì máa fò káàkiri kì í ṣẹyẹ tí ó kù mọ́ ẹyẹ náà sì ni nǹkan tí ń sẹ̀mí ni sàwa gbà wọn látara pé ẹyẹ kan àtẹyẹ kan ní àjọṣepọ̀ pẹ̀lú àwọn kò ní bẹ́ẹ̀ àwọn afáà náà tún ní látara tá a bá pè ní àtọ̀ àìmọye àwọn ẹranko ló jẹ́ pé kì ṣe àpékàkọ àtàbó ra wọn òun ni wọ́n fi máa bímọ láìmọye àwọn ẹranko tí èyí pé kakọ àtàbó kí wọ́n gunra wọn òun ni wọ́n fi máa ń bímọ hmm, kì í ṣe bẹ́ẹ̀. àwọn ó kàn jẹ́ pé òun ó fún ara rẹ̀ ẹlòmíì lè kú nu wọn dẹ́ pé ọmọ rẹ̀ ó jáde nù ẹ̀ bọ́lá ọba ti ṣètò tiẹ̀ nìyẹn. so ẹlòmíì wà nù wọn irú àwọn ìdí tí wọ́n bá jáde ọlọ́ọ̀bá ọkàn nìkan wọ́n jáde láti ibìkan ni kẹgbẹ́ ọkọ̀ àtàbó ń gunra wọn kọ́ èèrà ẹ bá ti dá àgàgà lẹ́bẹ̀ẹ́ ọlọ́run ni wọ́n jáde ni kẹgbẹ́ ọkọ̀ àtàbó ń gunra wọn so àwọn afáàní pé látara bẹ́ẹ̀ ọlọ́run sì ní gbogbo ti ń mi tí bá sì ti rìn lórí rẹ̀ lẹ́ omi náà nu pé àwọn afọ́n tẹ́pìsì tán pè ní nutfa so olóbi jẹ́ kí wọ́n sọ pé gbogbo àwọn nǹkan wọ̀nyí tá a ṣàlàyé yìí wọ́n wá ní kí tí wọ́n á ṣe àwọn yẹn nìkan náà ní ti ń mi kódà àwọn irúgbìn àwọn irúgbìn àwọn àwọn irúgbìn gan wọ́n mí so àwọn irúgbìn gangan fún ara wọn náà àwọn ewé bẹ́ẹ̀ gbogbo apádà nǹkan tó ń mí ni wọ́n so tó wà pé a bá dá ogun látara omi so látara bẹ́ẹ̀ wọ́n gbà pé ìtọ́pọ̀lọpọ̀ àwọn afúntẹ̀sí rí pé ní nutfa àwọn afáàní kò lè rí bẹ́ẹ̀ rárá so ẹlẹ́ẹ̀kejì tí àwọn àfáà onítẹ̀síìrì tún túmọ̀ náà ni pé tá a bá túmọ̀ àyà yìí ni pé ọlọ́run ọba ó dá gbogbo nǹkan mínàlímáì látara omi wọn á ní pé kì í ṣe pé látara omi gangan ni pé gbogbo nǹkan tí bá ti ń sẹ́mi tọ́lọ́wọ́n bá dá látara omi ni pé tọ́lọ́wọ́n bá tọ́lọ́wọ́n bá ń ṣàlàyé bíi ni pé gbogbo wọn pátá yányán ni wọ́n ní bùkátà sómi àwọn kan tó wọn túmọ̀ ẹ̀ báwọn pé wọ́n máa ní láti lè gbélé ayé wọ́n ní bùkátà sómi àfáwọn ni ọ̀dà ń gbà náà àti ẹ̀gbá ti yàn ó ní bùkátà sómi àgbà tẹranko ó ní bùkátà sómi agbati àwọn igi ewébẹ̀ wọ́n ní bùkátà sómi ibù jésù náà daṣọ nísìn ó ní bùkátà sómi tó bá dá ẹyẹ ẹyẹ ta ni ó dá tán náà ó ní bùkátà sómi tó wà máa ṣe tó wà máa ṣe gbèsè ayé wọn lọ wọ́n ní bùkátà sómi àwọn màláìka ńkọ́ àwọn ẹjẹ àwọn emu àwọn náà sì mí <laughs> àwọn náà sì mí àwọn àlejò nù àwọn náà gbọ́dọ̀ máa mú mi tó bọ́lọ̀ ti dá wọn lórí ayé ṣùgbọ́n àwọn màláìka ò sí bẹ́ẹ̀ ọlọ́run sì ní gbogbo nǹkan ti ń mí pátá yẹn yẹn ọlọ́run bá ní kíni o ọlọ́run bá ní gbogbo wọn pátá yányá ọlọ́run ní àtàrà omi wọn láti dá wọn sọlọ bá jẹ́ pé àwọn àfa àwọn àgbà yìí pé nígbà tó bá dá gbogbo nǹkan pátá yẹn yẹn alẹ́ aslufi kulli shay almau fi kulli shay'in ayyin al-ma' gbogbo nǹkan tí ń mi lókè tí ń mi lọ́lẹ̀ omi ni omi yẹn náà lọ́lọ́wọ́ bá sọ di ìmọ̀lẹ́ tóbi dáhùn màláìka omi lọ́lọ́wọ́ sọ di iná tóbi dáhùn mà tóbi tóbi dáhùn àlìjànà so omi náà ní di ẹ̀mí tọ́lọ́wọ́ bá fẹ́ sí Jésù tóbi ń di tóbi ń sẹ̀mí omi náà lọ́lọ́wọ́ bá sọ di ẹ̀mí tó wà lára ẹyẹ tó wà lọ́dọ̀ Jésù omi nìpínlẹ̀ gbogbo nǹkan tó gbé àti sàlàyé fún wa pé omi ló bẹ̀rẹ̀ gbogbo nǹkan pátáyáyá so ọlọ́run kò wá jẹ́ kó mi gbogbo tí ó bá máa sẹ̀mí tí ó máa mi lòkè tí ó máa mi lọlẹ̀ ọlọ́run kan yí kíní yẹn padà ní kó máa jó mi gbogbo tí ó bá ti pátáyá orí omi náà ìyẹn ní ìtumọ̀ tó tún wá súnmọ́ pé gbogbo òpìlẹ̀ nǹkan pátáyá tí ò yé àwa ọlọ́run bá wá ń sàlàyé fún wa bíi pé ẹ̀yin lè má rí omi lára rẹ̀ nígbà tí ń sẹ́mi ṣùgbọ́n èmi ọlọ́run bá bẹ́ẹ̀ sọ bí tí gbogbo ẹ ti wá tó pilẹ̀ gbogbo nǹkan ó náà ní kíni ó náà lómi so eléyìí ni túmọ̀ tí tí ò ní sí wàhálà kankan bẹ́ẹ̀ nam. وجعلنا من الماء كل شيء حي أفلا يؤمنون. ọlọ́run ní gbogbo nǹkan pátá yányá tó jẹ́ wípé ń sẹ́mi tó jẹ́ pé kúlà ṣe in ajin gbogbo nǹkan tí ń ọlọ́run ni àdá wọn látara omi tó ọlọ́run bá láàdá wọn látara omi tó fi jẹ́ pé inú súrọ́tù núùrù tá a bá pe máwù ti bẹ̀yẹn ní àtọ̀ kò sí tó burú bẹ́ẹ̀ yẹ́n bá wọn afárá ti sọ inú súrọ́tù núùrù Quran twenty four ayah forty five ọlọ́run ọba sọ nínú ìyẹn pé wàlọ́ọ̀hùn kọ́lá kọ̀kúnlá dábàtí ń mímọ́ ìlú. ọlọ́run ní gbogbo tó bá ti jẹ́ dáàbà yẹn ni èèyàn àtàwọn ẹranko ọlọ́run ọba ní kí ni àtàrà omi láti dá wọn irú omi yẹn ni àtọ̀ ìyẹn ni pé èyí tó pọ̀ jù tí nǹkan bá ti pọ̀ jù àwọn kan wà dé pé bá a sọ lẹ́ẹ̀kan yẹn èèrà òun kàn jáde ní ṣùgbọ́n àwọn tó pọ̀ jù nínú wọn ibo láti dá wọn o ibi àtọ̀ mọ́wù ti bẹ̀ yẹn àtọ̀ làwọn afá pé ọlọ́run fi sọ wájú pé láti mọ̀ pé ẹranko lọ́lọ́run ọlọ́ni ó wà nú àwọn ẹranko tí mo ń sọ ìpè mo dá wọn látara omi ètí ń fàyà àárín wà nù wọn inú ẹ̀ ní máa ń dá àdélẹ̀ tí ó máa fi rìn náà. ọlọ́ni ó wà nù wọn ẹsẹ̀ méjì ni ó máa fi rìn náà. ọlọ́ni àwọn kan wà nù wọn ẹsẹ̀ mẹ́rin ni wọ́n máa fi rìn. yọkùnkùn ọlọ́run ní ohun tó dá àwọn kan tó pé ẹ̀rí wọn ẹ̀tún ẹ̀ ní bẹ́ẹ̀ lè ka ẹsẹ̀ wọn yá lùkù láwọn máa yàṣà ẹ̀ ka ẹsẹ̀ wọn ẹ̀ ní lè kà tán ọlọ́run tó dá wọn bẹ́ẹ̀. lẹ́ẹ̀tì mọ̀ pé ọba gbogbo nǹkan ọlọ́run ọba alágbára lé lórí kò sí tọ́lọ́run bò lè ṣe so ọlọ́run ọba ó ń ṣàlàyé fún wa kálíbà àmọ́ títóbi ọlọ́run náà ọlọ́run wa ń ṣàlàyé pé so aláàkọ́kọ́ ọlọ́run kọ́kọ́ mú wá nìyẹn ipe bóun ọlọ́run ọba ti la sánmà àti lẹ́lẹ̀ tó wá jẹ́ pé òun ọlọ́run jẹ́ kí omi ó máa jáde láti sánmà kí nǹkan máa wù jáde láti inú lẹ́lẹ̀ nítorí pé gbogbo nǹkan tí ń sẹ̀mí pátá yányán ibi omi ni ti bẹ̀rẹ̀ so ọ̀pọ̀lọpọ̀ wọn ò sì mọ̀ ní bùkátà sómi ibi omi ni wọ́n ti bẹ̀rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ wọn ni wọ́n mọ̀ ní bùkátà sómi àbẹ́tí ìbàfẹ́ kó dọ́lọ́ọ̀bà fẹ́ kó ní bùkátà sómi ni wọ́n ni àwọn tí ò ní bùkátà sómi ọlọ́run ní òfin òjò wọn ní bùkátà sómi omi ni gbogbo wọn ti bẹ̀rẹ̀ wa àwọn màláìka tí ò bùnmi ọlọ́run ní òjò wọn níbẹ̀ títóbi ọlọ́run ni ọlọ́run ṣùgbọ́n omi ni gbogbo wọn fi bẹ̀rẹ̀ wa sọ wọn máa ní bùkátà sómi lèmi ọlọ́run fi ní kó mi ọmọ jábọ́ láti sánmà kó máa rọ̀ torí pọ́pọ́lọpọ́ wọn nídìí omi náà. ọlọ́run ní ẹ̀yin kèfèrí etí mo tún sọ iṣẹ́ ẹ̀kọ́ yẹn kẹ́ nígbàgbọ́ èwo ń rá ìwé wo lẹ ní lọ́dọ̀ tí ó máa sọ ọ̀rọ̀ báyìí tí ó ṣàlàyé fún ibi sánmà àti lẹ́lẹ̀ ti bẹ̀rẹ̀ ọ̀dọ̀ èwo nínú ẹ̀ náà. وجعلنا في الأرض رواسي أن تميد بهم. ọlọ́run ọba tí ọlá rẹ̀ ga ó tún wá bọ́ síbi ẹlẹ́ẹ̀kan mẹ́fà lọ́lọ́run ọba sọ ẹlẹ́ẹ̀kìnní ni ẹlẹ́ẹ̀kejì lọ́lọ́run ọba tún wá bọ́ sí i ọlọ́run ni wàjà alina fil ard rọwáàsíà àǹtàmí ìdàbí him ọlọ́run ẹ jẹ́ kí n bọ́ sórí ilẹ̀ ẹlẹ̀ kí n kúrò nípa ètí mò ń sọ nípa sánmà tilẹ̀ ọlọ́run èmi ọlọ́run ọba ni mo ṣe sí orí ilẹ̀ ẹlẹ̀ rọ̀ wá síyà wọ́n ti pa jìbáàlà rọ̀ wá jìbáàlà rọ̀ wá síyà jìbáàlà stawa abitan ọlọ́run èmi ni mo dá àwọn òkè kan àwọn tẹ́ ẹ bá rí àpáta lórí ilẹ̀ abẹ́ rí gbogbo mọ́tò tẹ bá lórí ilẹ̀ lẹ́ pàtà yẹn yẹn ọlọ́run ọba ló gbé kalẹ̀ síbẹ̀ kí sẹ́ni ẹ̀fẹ́ ló gbé bẹ̀ ọlọ́run wò ló ń gbé síbẹ̀ ọlọ́run ní tí wọ́n á fi gbé síbẹ̀ ni pé àǹtàmí ọlọ́run ni mo mọ̀ pé ẹ̀yin tẹ wà lórí ilẹ̀ ẹlẹ̀ tí ì bá fi òkè dé mọ́lẹ̀ ilẹ̀ ẹlẹ́ ò gbé yín ṣubú gbàdúrà bá ń sọ̀rọ̀ yẹn àwọn èèyàn ò tí ì máa sọ pé wọn ò tí ì máa mọ̀ pé ilẹ̀ ẹlẹ́ ń sáré ilẹ̀ ẹlẹ́ máa ń yí wọn ò máa ń gbà náà ilẹ̀ ń yí tí ò sí èméjì bẹ̀ kẹ́bà àwọn tí wọ́n jẹ́ àwọn onímọ̀ nípa geography ti sọ pé ilẹ̀ ẹlẹ́ ń yí ọlọ́run ọba ló gbá wa fi nǹkan dè mọ́lẹ̀ tí òjò yí wa dànù títóbi ọlọ́run ọlọ́run ti jẹ́ ká mọ eléyìí so ọlọ́run sọ pé ilẹ̀ yìí òun ọlọ́run ọba lòun dè mọ́lẹ̀ nínú suwatu naba yẹn ọlọ́ni alamnajà adọ̀mí hàdàn wálé jìbàlá àwòtàdàn ọlọ́ni sí àwọn akọ́lá sẹ́yìn lẹ́ẹ̀lẹ́ àtẹ̀pẹ̀rẹsẹ lọ ọlọ́ni wálé jìbàlá àwòtàdà ọlọ́ni àwọn òkè lọ́wọ́ máa fi sòkè náà ọlọ́run àwọn òkè tún nìyẹn ọlọ́run ròyìn ẹbí kan pé wàjà náà fi àárọ̀ wá sí àsáàmì kọ́ọ̀tì ọlọ́run ní àwọn òkè tá a gbé àwọn òkè tí ó ga róróróró ọlọ́run àgbésórí lẹ́lẹ́ àwa fi òkè ọlọ́run ní àwa fi de ilẹ̀ ẹlẹ́mọ́lẹ̀ ọlọ́run ọba ní ilẹ̀ ilẹ̀ yìí kò bá máa mì yín ọlọ́ni òkè làwọn ọlọ́run bá fi dè mọ́lẹ̀ nítorí títí yín kẹ́ ẹ lè bá a lè gbádùn lẹ́lẹ̀ lọ́lọ́run bá fi ṣe bẹ́ẹ̀ náà mú. وجعلنا فيها فجاجا سبلا لعلهم يهتدون. ọlọ́run bá tún wá ń ṣàlàyé fún wa ọlọ́run bá ń ṣàlàyé fún wa kó lè bá àyè àwa tá a jẹ́ ọmọ ènìyàn dáadáa so òun náà ọlọ́run bá tún fi ń ṣàlàyé fún wa so pé àwọn òkè tóun ọlọ́run ọba tóun ọlọ́run ọba gbélẹ̀ yìí tọ́lọ́run ọba gbélẹ̀ sí orí ilẹ̀ ẹlẹ̀ tó bá wọ ọlọ́run ọba ni kò bá ní kí àwọn òkè yẹn bí wọ́n ti ga róróró yẹn kí wọ́n wá lẹ̀pọ̀ mọ́ra wọn lọ bàtà bá lẹ̀pọ̀ mọ́ra wọn lọ ẹ̀yin tẹ́ ẹ bá fẹ́ gbabẹ̀ kò ní rọrùn fún yín láti lè bọ́ sílùú ìnira ni ó jẹ́ fún yín bó bá gorí òkè kan tó ń sọ̀kalẹ̀ tó tún rárìn gori tún gorí òkè kan tó tún sọ̀kalẹ̀ tó tún kan sọ ìnira ni fún okòrò ìlọbí kan ọlọ́ni òun wá fi àwọn ojú ọ̀nà sí èyí kọ́ ojú ọ̀nà yẹn bẹ̀ ojú ọ̀nà gbà wọ́jà na fi mo fi àwọn òkè yẹn pé kan ó jìnnà sókè kejì só tẹ́bi lè gbọ́ bùkátà gbèsè ayé yín ọlọ́run èmi ọlọ́run ọba èmi ni mo ṣe bẹ́ẹ̀ so kó lè ba àrọ̀rùn fún yín ọlọ́run ọba lóhùn lóhùn ọlọ́run wàjà àlùnà á. wàjà àìlà fi àfijájà sóbùlà làálà wọn yàtàdúró so ọlọ́run ọba ń ṣàlàyé inú swatu nóhù òun ti tiẹ̀ òun ti ẹ nínú swatu nóhù tiẹ̀ òun ti ẹ̀ ṣubùlán fìjàjàm òun ni ọ. ìyẹn inú sọ́ọ̀tù nù ú nítòhún ṣe ń tiẹ̀ nìyẹn òun ti ṣubùlán ojú ọ̀nà ọlọ́ọ̀ni kẹ́lẹ́ bá a máa tọ ojú ọ̀nà tó jẹ́ fìjàjàm bẹ̀tẹ̀ àwọn àfáàní eléyìí gẹ́gẹ́ ló wá ṣe tẹ̀fsíìrì rẹ̀ dáadáa fún wa torí pé àwọn ojú ọ̀nà ti bẹ ní àárín òkè méjì ìgbà mi wà o lè má sí ojú ọ̀nà ń bẹ̀ ìgbà mi ojú ọ̀nà sì lè wà ń bẹ̀ so ọlọ́wà ni so ọlọ́wà ni fìjáján àwọn ojú ọ̀nà ti ń bẹ láàrin àwọn òkè méjèèjì yẹn o ọlọ́ni òun ọlọ́ọ̀bá máa ṣe àwọn kan ní sùmùlán níbẹ̀ tí ó máa jójú ọ̀nà tẹ́ máa gbà débi tẹ́ ń lọ náà. ọlọ́run tó yẹ kémi ọlọ́run bó ṣe lé ni pé kẹ́ẹ̀lé bá a máa débi kẹ́ẹ̀lé bá a máa mọ̀nà débi tẹ́ẹ̀ ti wá jíjẹ àti mímu tẹ́tì sì gbèsè ayé yín lèmi ọlọ́ba fi ṣe bẹ́ẹ̀ nam. ọjà àlìna sàmà sọ́kòkàn tàhàtúrọ̀. ọlọ́run ọba tún dá ìgbà tó mú sámà àti ilẹ̀lẹ̀ ó kó wọn pọ̀ lẹ́kìnní ọlọ́run ọba dá sọ̀rọ̀ kíni o ilẹ̀ ẹlẹ̀ ẹlẹ́ẹ̀kẹta ọlọ́run ọba tún wá sọ̀rọ̀ ọlọ́run tún wá fẹ́ sọ̀rọ̀ kíni o ọ̀rọ̀ sánmà so ọlọ́run ọba fẹ́ sọ̀rọ̀ sánmà ọlọ́run ní kíni ọ̀ wájà. ọlọ́run ẹ wo sánmà àwọn ọlọ́run ọba lájẹ́ kí sánmà ò jẹ́ sakufan in tó jẹ́ àjàléyìn lórí bí ilé yín náà ti jẹ́ àjàléyìn lórí àwọn alájẹ sánmà ò jẹ́ bẹ́ẹ̀ ṣùgbọ́n àwa ṣe sánmà ni màá fún zọ̀nù àwa abayín dáàbò bò ọkàn gbóyin wa balẹ̀ lé lórí tí àdúgbò tí ilé kan bá wà ládùúgbò tí ajá rẹ̀ bá wó lulẹ̀ bí ẹ bá wọnú lẹ́yìn èèyàn máa wo pé ṣé ìsìnkájà alẹ́ tèmi náà tí èmi yóò wù lulẹ̀ báyìí <laughs> tí lè kaba tí yóò ní ajá rẹ̀ jábọ́ lulẹ̀ tí dẹ́kin ẹ̀ wó lulẹ̀ à ẹ̀yàn gbọ́dọ̀ wo dẹ́kin inú ilé rẹ̀ pé kò ní wo sánmà pé ṣé sánmà yóò sì lè já lulẹ̀ kò lè wo sánmà bẹ́ẹ̀ láìláì kò á wo sánmà pé ṣé sánmà yóò sì lè já ọkàn kálukú wa ta ló fi alọ́kàn balẹ̀ sí bọ́lọ́ọ̀nù ni ọlọ́run fi alọ́kàn balẹ̀ ọlọ́run ni a ṣe sánmà ọlọ́run sì ní nínú nígbà tá a bá ń ka kùrìsí ọlọ́run ni wàláyà wúdùwú ibùdúhùmá ọlọ́run ni sísọ sánmà àti lẹ́lẹ̀ kọ́ mọ́ bàjẹ́ ọlọ́run kò lè kò ká ọlọ́run agara ọlọ́run ló sọ síbẹ̀ ilẹ̀ yẹn ọba ti dá wa kò bá ti dá gbogbo àbá alẹ́ wọnú ẹ̀ tọ́lọ́ bá fẹ́ ká wọnú ẹ̀ tọ́lọ́ bá dá àwọn lẹ́lẹ̀ kan lẹ́bi ní ni yóò rì ní ọlọ́run á dá ilé tó le tó wá dá sánmà fún wa ọlọ́run bá ní kó mọ̀ jà ọlọ́run ní pé àṣẹ sánmọ̀ yìí ọlọ́run ní lọ́lọ́ba fi sọ nínú sọ́tò àjìtà kàsẹ́yìn ọlọ́run ní wàyím síkù nínú sọ́tò àjìtà kàsẹ́yìn àyà sixty five ọlọ́run ní wàyím síkù sàmà à àǹtakọ̀ alàlà abdi ìlú. ọlọ́run ló hó di sánmà tí òjò jábọ́ sórí ilẹ̀ ẹlẹ̀ pẹ̀lú ọ̀dọ́ ọlọ́run ni ó di sánmà tí ó fi jábọ́ sórí ilẹ̀ pẹ̀lú ọ̀dọ́ ọlọ́run ni ọlọ́sọ̀ ọ́nà sọ́tù fàtìrì náà ọlọ́ni inna Allah yumsiku samawati wal arda antazula ọlọ́run ló di sánmà àti lẹ́lẹ̀ tí ò ti yẹ mọ́ wa lórí ní sánmà ò fi yẹ mọ́ wa lórí lẹ́lẹ̀ ò fi yẹ lẹ́sẹ̀ wa ọlọ́run yẹn ló yẹ ká máa dúpẹ́ fún àwọn àfáàní ìsọ́ alákọ̀ọ́kọ́ nìyẹn tó lọ́wọ́ bá tó wá padà sọ sánmà torí pé àwọn tí wọ́n já wọn ṣàyàtìn wọ́n máa wá gbọ́rọ̀ ní sánmà ọlọ́run á kó àwọn àràwọ̀ síbẹ̀ ó fi dí sánmọ̀ táwọn ṣàyàtìnì bá ti wá ń gbọ́ ọ̀rọ̀ ọlọ́run ni kí wọ́n máa lẹ ìràwọ̀ kí wọ́n máa lẹ mọ́ wọn sòtá bá rí ìràwọ̀ kan tó bá já ọlọ́run ọba ṣe ní ọlọ́run ṣe àwọn kíní ní rọ́jìmọ̀n ṣàyàtìn ọlọ́run ọba ń lẹ̀ mọ́ àwọn tí wọ́n jẹ́ àwọn ṣàyàtìn ni ọlọ́run ní nusratu ejiri ọlọ́run ní wa àfẹsínà á mi kúlì ṣàìtọ́ rọ̀jìn ọlọ́ni àwọn ọlọ́run adáàbòbò sánmà níbi gbogbo àwọn ṣèitọ́ọ̀nì ẹni kọjá àlà tó jẹ́ ẹni ilẹ̀ lóko tí ó fẹ́ wá máa jí ọ̀rọ̀ gbọ́ ní sánmà tó gbọ́ lọ́ba ó ṣe kí àwọn màláìka ọmọ sọ̀rọ̀ láàrin ara wọn tó lọ́ba bá fi mọ àwọn màláìka àwọn tí wọ́n jẹ́ àwọn èṣù èèyàn àwọn èṣù àtàwọn ọmọlẹ́yìn rẹ̀ wọ́n máa gbéra wọn lọ sínú sánmà wọ́n wà máa dẹ́gbẹ́ jí ọ̀rọ̀ yẹn gbọ́ wọ́n àmọ́ gbé fáwọn babaláwo bíi pé nǹkan tó lọ́n ti ní táwọn màláìka ń sọ láàrin ara wọn pé yóò ṣẹlẹ̀ lórílẹ̀ ayé láìpẹ́ nìyẹn. ọlọ́run ṣọ́ọ̀tún tí ni pé àwọn àlùjànnú gan sọ pé ẹ̀ ń gbọ́rọ̀ ní ìsìn tó bá lóun fẹ́ lọ tẹ́tí kó wọn gbọ́rọ̀ ní ìsìn yẹjí làwọn ṣe ààbà rọ̀ṣọ̀dà yóò rí kíní bọ́ǹbù yóò rí eh, eh, eh, ìràwọ̀ yìí ní nǹkan pé yóò bá òun tó ti lúgọ̀dì ìràwọ̀ tí ó bá ti lúgọ̀dì tí ó parẹ́ bẹ́ẹ̀ so látara bẹ́ẹ̀ olùsọ́nà bá fi sọ pé àwọn tí wọ́n jẹ́ àwọn tí wọ́n ti ń wo nǹkan láyé ìgbà tó ti lọ síwájú àwọn àjànú a máa lọ sánmà àwọn àjànú ni wọ́n lọ sánmà ni àwọn tí wọ́n dífá fún fèrè àwọn àti sọ fún pé Musa o Musa wọn ò bí oníyèsí sára àbítọ́ láàrin òfin mu òṣèlú bá ní nígbà wọn bá ní wọn bá nàbí dìde lọ́lọ́wọ́ bá ṣètò ilé ó fi sàpọ́nlé fún gbígbé dìde ànábì àwọn àjọ náà wàá rí sánmọ̀dé mọ́ bàdá àwọn náà ń wájú pé kí ló dáhùn orí sánmọ̀dé mọ́ wọ́n ní bíbí tí wọ́n bí ànábì ó ti di nǹkan tó pọ̀ fún wọn láti rí sánmọ̀dé mọ́ sọlọ́ba wa ni kò sí tí wọ́n á kú fún ẹgbẹ́ irọ́ nìkan ló kù tí wọ́n pa wọ́n yẹ wọn ogun wọ́n sì gun sánmọ̀ lọ láti wá máa ṣùgbọ́n wọn ò rí nǹkan kan gbọ́ mọ́ tá a bá gbọ́rọ̀ kan tá a bá rí jágbà ọ̀pọ̀lọpọ̀ wọn ni aburú ti ṣẹlẹ̀ sí ìyá apá ẹlòmíì gbogbo tí wọ́n fi gun sánmọ̀ lọ apá ẹlòmíì ò ti re aburú ti ṣẹlẹ̀ sí kó ló dé sálẹ̀ so wọn a tún wá máa gbé ọ̀rọ̀ kan tán bá tún jígbọ̀n náà wọn a tún máa gbé fáwọn onífà wọn wọn wàá fi bí ọgọ́rùn bí nineteen náà yóò fi kún tó fi wá jọ ọgọ́rùn tó bó ṣe ọlọ́run bá ti sọ náà. ọlọ́run ní àwa la ṣe sánmà ní nǹkan tí ó jẹ́ àjà tá a dáàbò bò àjò jábọ́ àti jẹ́ kí àwọn tó jáwọn èṣù fún ọ láàyè débẹ̀ ọlọ́run ṣùgbọ́n wàhùn àyà ti hà á ọlọ́run gbogbo àmì tí sánmà mú wá fáwọn èèyàn ọlọ́run tí wọ́n wá fáwọn kèfèrí ọlọ́run mú rí dùnà àyà àti à wọn ò ka àmì tí sánmà mú wá fáwọn èèyàn lọ àmì sánmà sánmà ó yọ oòrùn jáde ara mi ẹ̀ ní sánmà ó yọ òṣùpá ara mi ẹ̀ ní sánmà ó yọ ìràwọ̀ ara mi ẹ̀ ní òjò ń jábọ̀ láti sánmà ara mi ní sánmà náà láti mọ̀ pé òru ọ̀sán wá ara mi ẹ̀ náà ní àwọn màláìka tó lọ́wọ́ bá rán sí àwọn ànábí ọlọ́run àti sánmà náà ti wá ara mi sánmà ni gbogbo àṣẹ ọlọ́run pátá yẹn àti kẹrẹ àti ya rẹ àti sánmà náà ti ti wá gbogbo ilé àmì ọlọ́run ni ṣùgbọ́n àwọn tó ń jẹ́ àwọn kèfèrí wọ́n ò rí dúró náà àyà àti ẹ̀ gbogbo àmì tí sánmà kójọ yìí wọn ò ronú sí wọn ò dẹ̀mọ́ títóbi ọlọ́run bá pẹ̀lú ẹ̀ ọlọ́run والشمس والقمر ọlọ́run ọba yìí ọwọ́ alẹ́dì kọ́lákọ́ lẹ́yìnlá wà nàárọ̀ ọlọ́run ọba yìí òun ló dá òru ọlọ́run ọba yìí òun náà ló dá ọ̀sán ọlọ́run ọba yìí òun náà ló dá oòrùn ọlọ́run ọba yìí òun náà ló dá òṣùpá lára àwọn àmì náà nìyẹn tọ́lọ́run bá mú wa ọlọ́run bá ka àwọn tọ́lọ́run bá dá tí ò sẹ́ni kankan ti ń kọ́ńtró rẹ̀ ọlọ́run nìkan ní kọ́ńtró rẹ̀ ọlọ́run ọba ló dá gbogbo àwọn nǹkan wọ̀nyí gbogbo ẹ̀ pátá ayẹyẹ ọlọ́run ní kíni o. ọlọ́run ní kúlòn fi falakin kálukú wọn ló níbi tí wọ́n ń gbà kọjá tí wọ́n ń tọ̀ kọjá ọlọ́run ọba jẹ́ kí alẹ́ kó máa jẹ́ pé òun àtòṣùpá ni wọ́n jọ ń lọ pọ̀ ọlọ́run jẹ́ kó jẹ́ pé ọ̀sán òun àti oòrùn òun ni wọ́n jọ ń lọ pọ̀ kálukú wọn ló ti wá ní ibi tí màdárù wọn ibi tí wọ́n ń gbà kọjá yesbahuna ọlọ́run bá lo yesbahuna fún wọn wọn èsè èèyàn ṣùgbọ́n téèyàn bá sábà hàn ní kéèyàn wẹ̀ èèyàn ní sí sábà wẹ̀ ọlọ́run bá fi lo yesbahuna tó wọ́n ti ní ìròyìn kan lára ìròyìn tó pé ọmọ èèyàn máa ń ṣe ọlọ́run á lò fún wọn pé ọlọ́run ní yes bá hùn náà àwọn kan sọ pé kí àyà yẹn ó lè bá jẹ pé kó lè bá nínú gẹ́gẹ́ bí pé rásù àyà tó wà wájú náà nínú lọ́nà àfi ṣe bẹ́ẹ̀ fi fálákì yes bá hùn ọlọ́run ni wọ́n ń lọ wọ́n ń bọ̀ wọ́n ń sáré lọ wọ́n ń sáré bọ̀ níbi ìta àgbélẹ̀ fún wọn tó jẹ́ ààyè wọn ọlọ́run wọn lọ wọ́n ń bọ̀ bẹ́ẹ̀ lọ́dọ̀ àwọn onímọ̀ geography àwọn gbà pé oòrùn dúró sójú kan ilẹ̀ ẹlẹ́ ń ráǹdì ẹ̀ ṣùgbọ́n tọ́lá wọn bá sọ ni pé òru lọ ń bọ̀ ni tọ́lá wọn bá yẹn ni àwọn afáà ni àádìmù òṣùpá náà ń ṣe kí ni ó ń lọ ó ń bọ̀ so ọlọ́wọ́n bá jẹ́ gbogbo àwọn kan wọ̀nyí kí wọ́n máa jẹ́ nǹkan rẹ pé wọ́n ṣe kí ni o wọ́n ń lọ wọ́n ń bọ̀ ni so ṣùgbọ́n lọ́dọ̀ àwọn tí wọ́n jẹ́ àwọn onímọ̀ geography àwọn gbà pé àwọn nine planets kan wà pé àwọn ni wọ́n ń yí tí wọ́n ń yí lọ tí wọ́n ń yí bọ̀ so wọ́n kalẹ̀ lẹ̀ náà máa wọn àtàwọn kan tó wà ń bẹ̀ pé òun dá dúró sójú kan fún olóbi gbogbo wọn so lọ́dọ̀ ọlọ́run ọba òòrùn lọ ó ń bọ̀ òṣùpá náà ṣe kí ni ó ń lọ ó ń bọ̀ ni náà. وما جعلنا لبشر من قبلك الخلد ọlọ́run bá wa fẹ́ ṣàlàyé fún àwọn èèyàn kan tí wọ́n ń wò pé ẹ̀ ànábì fẹ́ kú tán ìgbà mélòó ló kù náà ẹ jẹ́ á wò ó ìgbà mélòó ni ó fi kú tó bí àwọn tí wọ́n já àwọn alárúbáwá tí wọ́n bá ti ní kọrinkọrin kan tó borí gbogbo àwọn kọrinkọrin yòókù wọn ò ní ẹ ìgbà mélòó ni ẹjẹ àjà máa wòran tó bá yá ní ìsìn yóò ṣàpadà kú ẹlòmíì ò tún padà sí kí ni o ìgbà tí ẹlòmíì ń yẹn tó bá yá ìgbà tẹlòmíì ló ṣe kí ni o yóò tún dé àwọn tí wọ́n á wò ó wọn fẹ́ máa fi bú ànábì pé ẹ ṣáàjò ìgbà tiẹ̀ ló ń lò ìgbà mélòó ló fi kú nìsín lọ́wọ́ adé kú dá nìsín gbogbo ẹnìkan jó jíṣẹ́ ẹnìkan jẹ́ kínní kẹ́ gbogbo ẹni ó dá ìdáhùn nìsín so ọlọ́run fẹ́ kàn wá ṣàlàyé fún wọn pé ọlọ́run fẹ́ nítorí ọlọ́run fẹ́ kàn wá ṣàlàyé fún wọn ni pé èyàn ó kú yẹn èyàn fi yọ ẹnìkejì èyàn èyàn hmm, fi yọ ẹnìkejì èyàn so ọlọ́run bá fi ń ṣàlàyé fún ikú yẹn gangan ọlọ́run bá fi ń ṣàlàyé fún wọn pé gbogbo sọ ọlọ́mọ à ń sàlàyé pé kí ni o. wọ́n já lílá líbàṣàrí ọlọ́run ní àwọn ọlọ́run àti ìṣe fún abara kan síwájú wa ànábì àlékúndà kó máa bẹ gbére lọ kó ní ẹnìkan wà tí ń bẹ gbére tí ó ti kú kò sí. ayọ̀ làwọn afárí súná jàmáà òun náà fi ṣàlàyé pé kẹ́nìkan ó máa sọ pé ẹnìkan wọ́n ń pàdé ní àràfà wọ́n jọ ń farí ara wọn tí wọ́n ò tí kú àwọn afáàní kò sí tọ́jọ́ bẹ́ẹ̀ ọlọ́run sọ bíi àyà kúránì ní gidigbe wípé ìwọ ànábì o ẹnìkan kan ò ṣáájú rẹ tá a fún ní kíni o àlékúnlídà pé ọmọ bẹ kò sí ìjésù ọlọ́run gbé lọ sánmà yóò padà wálẹ̀ yóò padà ọlọ́run ọba òfin pé ọmọ bẹ gbére fi sàmì eléyìí ni ṣùgbọ́n àwọn yòókù eh, eh, kíní kan ni o ànábì kan ni o àwọn èjì ọ pàdé ara wọn wọ́n tún ní àwọn tó pààyè lọ́dún tí ń bọ̀ àwọn tó fi kíní ẹ̀rí ilé àwọn afọ́gbà ìpè ọlọ́run ọba ò fún abara kan kó máa bẹgbẹ́ síwájú wa ànábì àgbàdo àwọn èèyàn ní pé wọ́n máa gbé kídírù tí Musa lọ bá ìpè kò tí ì kú títí dìsìn àwọn afáàní ara àyà yìí sọ pé ó ti kú ó ti ó jẹ́ ẹ bá pàlọ́ àlàbí ọlọ́run ẹ bá pè lójijì ọlọ́run ẹ bá pè lẹ́ ọ̀rẹ́ ọlọ́run ní tí ẹ bá rí ẹ pé ó ti kú ayé làwọn afábí sọ pé ìdírú o ó ti kú so ìdírú dẹ̀ nìyí tí ó Musa lọ bá Musa lọ́dọ̀ àwọn àfa ó ju ìdírú lọ gbogbo lọ́dọ̀ àwọn èèyàn kan wọ́n á wò pé ànábì ọlọ́run Musa ànábì ọlọ́run ni Musa ojú hídírù lọ ní gbogbo ọ̀nà lóbi ju hídírù lọ pípé àwọn ànábì ọlọ́run Musa nìyí ẹ mọ̀ ìpè ọlọ́run sáwọn bá ní Israel hídírù táwọn ọlọ́run bá rán sí ẹgbẹ́ ẹni tí hídírù jíṣẹ́ fún ni o tọ́wọ́ ajẹ́ kínní kan báyìí o ànábì ọlọ́run ọba dẹ̀ nìyí òun ni àwọn ni wọ́n jẹ́ ẹni tó tóbi jù tí wọ́n bá ti wà lórílẹ̀ àwọn ni wọ́n jẹ́ ẹni tó tóbi jù gbogbo àyókù lọ. Taba pé ìdírù gan ní ànábì ọlọ́run tábà pé ìdírù ní ànábì ọlọ́run kò musa tó gbé ìgbà musa ọ̀rọ̀ exist kò dẹ̀ fojú hàn ẹ̀rẹ́ ọmọ ọlọ́run kan fẹ́ kọ́ musa lẹ́kọ̀ọ́ ni ọlọ́run bá lè kọ́ yàn lẹ́kọ̀ọ́ látọ̀rọ̀ ọmọ èké tí àáfàá bá lóun nímọ̀ tó ní ah kò sírú òun kò sí gẹ́gẹ́ ọlọ́run lè ní kí ọmọ yékeré ó béèrè nǹkan lọ́wọ́ ẹ̀kọ́ mọ̀ lè eléyìí ọ̀hún aṣọ pọ̀ ọmọ yékeré ń ju àáfàá yẹn lọ ọlọ́run bẹ̀bẹ̀ ṣe kí ni o ọlọ́run fẹ́ fi yẹpẹrẹ àfáà ni pé ìbọn sọ pé onímọ̀ ni so ìbéèrè tán béèrè lọ́wọ́ rẹ̀ ọ̀yà dáa ó sì lè mọ̀ kọ́lọ́run ni ó tún kọ́lọ́run tún ní ọ̀sà palẹ̀ lórí kọ́lọ́run ní ọ̀sà palẹ̀ lórí so títí tóbi ọlọ́run ni tó bá fẹ́ yẹpẹrẹ yẹn yọ yẹpẹrẹ dáadáa ni gbádùn náà bá ti jọra rẹ̀ lójú so ìdírù nìyí ìmọ̀ tọ́lọ́run tó wà fún ìdírù ìmọ̀ tọ́lọ́run ọba nìkan ló dà ní ni ó ní ilmu lẹ́gàn yìí ìmọ̀ kọ̀rọ̀ ni ọlọ́run nìkan ló dá ni kì í fẹ́ nìkankan àwọn àfáàsì sọ pé kí ni reason tó lọ́wọ́ bá fi ṣe bẹ́ẹ̀ fún Musa kí ló lọ́wọ́ bá fi ṣe bẹ́ẹ̀ fún Musa àwọn Bani Israila àwọn ni wọ́n béèrè lọ́wọ́ Musa wípé ìwọ Musa ǹjẹ́ nìkan kan tó ń bẹ lórí ilẹ̀ tó ní mímọ̀ tó ọ Musa ò sì purọ́ ó ní kò sí tó gbé àwọn ànábì ọlọ́run ọba kò lè sẹ́ni kankan tí ó máa wà lórí ilẹ̀ ẹlẹ̀ tí ó ṣe kí ni o tí ó ní mímọ̀ tó wọn. olóhùn ni ọlọ́run á sọ pé Musa ọ̀sàfìtì ìmọ̀sọ́dọ̀ ọ̀hún ọlọ́run máa ọmọ máa pẹ̀ fi kọ́ wálẹ̀ kọ́ ni o pé èmi lọ́yẹ̀ kó sàfìtì kí ni o kó sàfìtì ìmọ̀sìn tọ́jà fi kọ́ wálẹ̀ kọ́ ni. èèyàn lè jẹ́ àfáàgbà ní gbogbo ayé kí wọ́n ní ìwọ́lá àfáàgbà tó wáyé gbẹ́gbẹ́ àgbà fún ọgbà àfáàgbà ni kọlábóyè náà wọ́n sọ pé èmi ni àfa àgbà gbogbo ayé yìí hmm. ẹ láì fọyín kọlábó sọ bẹ́ẹ̀ nítorí pé ọdún wí ni pé àwọn kan tó wà tán ní mọ̀jọ gan lọ tọ́lẹ̀ wọn bọ òfin wọn hàn ọlọ́run àgbẹ̀ ìmọ̀ tó wọn á ní gẹ̀gẹ̀ ọlọ́run gẹ̀gẹ̀ tó wọn á mọ̀ ohun tó wọn bá fún tìǹtìǹ ni. so Musa wa wò ẹgbẹ́ ẹgbẹ́ ọlọ́kọ̀ gbogbo àwọn tó wà láyé yìí tọ́ ẹgbẹ́ ọkọ̀ àwọn kan kí àwọn tó tún kọ́ àwọn tó tún kọ́ àwọn tí wọ́n tún kọ́ kéwì tí wọ́n tún máa kéwì ẹnìkan náà àwọn tó ń kọ́ kéwì lábẹ́ rẹ̀ ló tún kọ́ àwọn yẹn náà kéwì kò ní sọ kọ́ wá di kankan kọ́ wá sọ̀rọ̀ rẹ di kankan téèyàn bá ti yẹpẹrẹ ara rẹ wájú ọlọ́run ọlọ́run bá máa tẹ ọlọ́run bá máa tẹ ọlọ́run bá máa fi àwọn ànábì ọlọ́run máa fi kọ́ wa lẹ́kọ̀ọ́ ni yóò fi àwọn ànábì ọlọ́run yóò yegi ni yóò yóò yóò fi kọ́ wa lẹ́kọ̀ọ́ báwọn ibi ti lọ sí tọ́ if tí wọ́n lè lóko padà ẹ̀ẹ̀kọ́ ló fi gbá wa so ànábì kó rẹ̀ dé kó wọ́n lè lóko láti tọ́ if kó káwọn kẹfìrí kan wá fọwọ́ àfẹ́ lẹ̀ lóko kò yẹ kókó wọn kọ́kọ́ bá ná kọ́nà ó sì pa àwọn kẹfìrí yẹn lójú ẹsẹ̀ ẹsẹ̀ bí ìlọ́wọ́ ṣe lọ́wọ́ ọlọ́run gẹ́gẹ́ mọ̀ para ní kó lórí pọ́ jáde ṣùgbọ́n lọ́wọ́ bá fẹ́ fi kọ́ àwọn alẹ́kọ̀ọ́ ni sọlọ́bi jẹ́ pé kí dínú dọ́lọ́run bá ní ọ̀rà Musa ọ̀rà Musa pé ó wà lọ bá ẹnìkan ọlọ́run má má fẹ́ fi dá láàánì pé kọ́ lọ kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ rẹ̀ so kò sí pé kí dùrù wá ju torí pé lára nǹkan tó sọ àwọn yẹn kanu lórílẹ̀ ayé lónìí òun náà pé kí wọ́n gbà pé ìdírù tún ní nǹkan kan tó tún yàtọ̀ sí kí ni o ìtàn ànábì ọlọ́run bá ní sàgbọ́dọ̀ sọ̀rọ̀ gbogbo eléyìí so ìtàn àmọ́ náà ni pé ìdírù o pẹ̀lú ayàtọ̀ wà lẹ́lẹ́ yìí òun náà ti kú àgbọ̀dọ̀ máa sàbítí písìn sẹ́mi gẹ́gẹ́ bá àwọn afáàlù súná wal jàmáà àti sọ fún abara kan síwájú rẹ̀ alikúlídà kó máa bẹ gbére so ọlọ́run ti bá ìbánu bí ọlọ́run jẹ́ kó yé àwọn tí wọ́n jẹ́ àwọn sọ̀hábà náà pé ọlọ́run ọba ò sí ẹnì kankan wà máa jẹ́ alina alibashari mi kọ́bílẹ̀ kalikúlì gbólóhùn yìí àdìsí ara wa Aisha gbà wá òun ni pé nígbà tí Abubakar dé Abubakar ò sí níjọ́ náà bí kú Abubakar ò sí nílé níjọ́ náà bí kú wọ́n ẹsẹ̀ lọ́ọ́ pè wá láti ibì kan ni ìgbà tó wá dé ìyára wa Aisha ni Abakiri wọlé wọ́n ṣojú ànábì wọ́n sì kìsì ànábì so ìyẹn lè ṣe ojú òkú kéèyàn ò wojú ẹ̀ àwọn tó bá jẹ́ ẹlẹ́tọ̀ọ́ rẹ̀ tó bá jẹ́ pé obìnrin ni obìnrin àìsójú òkú kalẹ̀ káyọ̀ wọn wò ìlànà àwọn tí ò lẹ́sìn nìyẹn àpégbò àwọn ẹ̀wà wọn wo bàbá nulẹ̀ o so kíní kan àwọn wojú ẹ̀ àwọn tó jẹ́ lẹ́tọ̀ọ́ obìnrin lè wo bi ọkùnrin sì lè wọkùnrin tọkùnrin ọba wo bi yóò jẹ́ tó jẹ́ lẹ́tọ̀ọ́ rẹ̀ kẹ́ a máa wo màmá nù lé o bóyá ẹ̀gbọ́n màmá ọ̀dà àdúgbò tó ọba ọlọ́mà wò so wọn ò fún ọkùnrin láṣẹ kó wẹ̀ kó kó kó kó kó sọ pé òun fẹ́ wẹ̀ òun fẹ́ wẹ̀ ọmọ gan kò lè wẹ̀ màmá rẹ̀ tọ́jọ́kùnrin nínú ẹ̀sìn ọlọ́run so látara bẹ́ẹ̀ obìnrin àwọn tó bá jẹ́ lẹ́tọ̀ọ́ ló lè rí òkú ni ó rí ojú rẹ̀ sàbákìsì ẹni ọkùnrin ọkùnrin náà ní anabisa salam wá sí ojú anabisa salam fakọ balawu ó kìsì anabi gbàdó kìsì anabi tán ìyẹn lè kìsì òkú gbàdó bá jẹ́ pé lẹ́tọ̀ọ́ yẹn ni so ó wá kìsì ẹ̀ gbàdó kìsì anabi tán ọ̀rọ̀ yìí gbólóyìn ló jáde lẹ́nu rẹ̀ ayàtà kàyí onígbólóyìn tó sọ kébìyàn aláwáṣà sọ pé wàá má jà alìnà àlìbáṣà rẹ̀. gbólóhùn tó sọnù pé a ah! ọlọ́run sọ pé òun ò kí ni o òun ò dá ẹnìkan òun ò bara kankan rí síwájú wa ànábì àlùkòlídà gbogbo àwọn sábà ẹkú tí ń ti ń jà pé ò gbọ́dọ̀ kú gbogbo ti sọ pé òun gòrí ni <laughs> so bóyá ní wọ́n bá sọ fún wa ní pé <laughs> mankana yabudu muhammadan fàyínà muhammad akọdìmáàt ẹ ń bá yẹ bá nàbí ní í sìn ànábì ti kú o kó fẹ́ sílẹ̀ so wà mankana yabudu lọ ẹ dẹ́pọ̀ lọ́wọ́ ọba ní bá ń sìn fàyínà wùlá yàmùtù ọlọ́wọ́ bá ń tiẹ̀ ń wọlé kú ìkànnì àfọmúnú méjì ara umaru kọ́kọ́ balẹ̀ náà. <laughs> kó tó wá ka àyà fún Umar èkìsí àyà ilé lọ́ka fún Umar so pé ọlọ́run bá sọ pé ànábì àfààní mọ́tà àókùtìlà nkọ́láptún àkọ́ọ̀bìkún wàmáyà nkọ́líbà àlàkìbáyé so ọlọ́run bá sọ pé wàkàáyín mi nàbí yín kọ́ tàlámà àwúrí bí yún náà kẹsẹ̀ fàmáwá àánú ọlọ́run bá sọ àyà yìí àyà tí mo kà yìí ó ní pé àfààní mọ́tà àókùtìlà nkọ́láptún àkọ́ọ̀bìkún ọlọ́run ní tánàbí bá tiẹ̀ wà á jẹ́ tó kú àbí wọ́n bá pa ṣé ẹ̀yin mùsùlùmí ṣé àwọn àṣọpọ̀ ẹ̀sìn islam wọn ni. so ìgbà tó ka àyà yìí tó kà fún umar ìgbà náà lára umar tó balẹ̀ so látara bẹ́ẹ̀ òun á yọ pé òun ò tiẹ̀ gbọ́ àyà yẹn gan-an rí nù àyà kúránì òun ò gbọ́ rí òun ṣẹ̀yẹ̀ ń gbọ́ láàrin ó sì lè gbọ́ rí kó jẹ́ pé yín tó ṣẹlẹ̀ sí yẹn wàhálà tó ṣẹlẹ̀ sí sókè wo gẹ́gẹ́ ẹgbẹ́ ilé yẹn máa rántí òṣìṣẹ́ pé bàdé yóò tó rántí olè jẹ́ bí ọjọ́ kẹta ọjọ́ kẹrin ọjọ́ karùn-ún sígbà náà pé ah, mo ti gbáyà yẹn rí ìgbàdé wọn kọ́ sọ lẹ́ẹ̀kan yẹn mo sọ pé mi gbọ́ rí ọjà kí mo tún ti rántí pé mo ti gbọ́ rí padà sọ̀bẹ̀tì kankan tó ti bẹ̀rù bá ti báyàn tójó bá ti báyàn so àwọn kan báyà máa sábà ṣẹlẹ̀ so látara bẹ́ẹ̀ ọlọ́run bá ń ṣàlàyé fún wa pé ọlọ́run bò ọlọ́ni àfààyàn mẹ́ta tí wọ́n ànábì bá kú ọlọ́ni fàáwùmùlẹ̀ kọ́ọ̀lì dùn ọlọ́ni sí àwọn ilé ọ̀nà òkú sáwọn ọmọ abẹ́gbére ni àwọn ọdọ ló kù òwe yìí nàlẹ́jọ́ wọn kú lẹ́yọ kọ̀ọ̀kan <laughs> bí wọ́n bá kú àwọn náà kù tí wọ́n náà bá kú àwọn náà kù <laughs> wọ́n yẹ dọ́ọ̀nì kú gbogbo yìí so ikú rèé ṣe náà máa fi yọ ọ̀yàn so kò sí nínú eh, kéèyàn wa máa pé ikú kéèyàn wá máa jẹ́ pé ikú ni ó wá máa jẹ́ nǹkan bẹ́ẹ̀ pé èèyàn ó fi máa yọ ọ̀yàn kò sínú nǹkan bẹ́ẹ̀ máa fi yọ ọ̀yàn ló jẹ́ pé màmú ṣáfì onítàmọ́ náà rí já lóhùn àná àmú táfáyín àmú. tàmọ́ náà rí já lóhùn àní àmú táfáyín àmú. fàtìlíkà sẹ́bí lòun lásìtò fi àbí àwòhádì. fàtìlíkà sẹ́bí lòun so imam shafi ni tamama rijalun an amuta ìgbà tó imam shafi jẹ́ afa tí ń tí ń sọ ohun tó jòdòdó fáwọn èèyàn ó ní àwọn èèyàn wá ń gbọ́ pé imam shafi fẹ́ kú ó fẹ́ kú. tamama rijalun an amuta bayre amuta. ilé àyàn gbé imam shafi ó fẹ́ kú ó fẹ́ kú ó fẹ́ kú tí bá wá kú fatilika sẹ́yìn ó ní ojú ọ̀nà kan ni pé lásìtò fi àbí àwòhádì kì í sèmi nìkan máa lọ bẹ̀ ìwọ́n tó ní máa kú náà wọ́n ní òdì bẹ̀ kí wọ́n á ní àbúrò wa sọ pé ń kú ìsèmi ní nkú tẹ́tẹ́lẹ̀ ni <laughs> so gbogbo èèyàn náà ni ó kú mẹ́ báyìí bí ti lọ yẹn so olùbí jẹ́ pé àwọn àfa wọn ni wàláwù káànà ti dúnìyà tàdúmù lè hà lè hà. wàláwù káànà ti dúnìyà tàdúmù lè hà lè hà. لكان رسول الله حيا وباكيا لكان رسول الله حيا وباكيا wọ́n ní wàlá ọ̀kánà ti dúnìyà tẹ́ pé ilé ayé tàdúmùlẹ̀ àlẹ́ hàn àwọn tí ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ọlọ́run máa máa fún wọn ní chánsì kó jẹ́ pé àwọn kan yàtọ̀ kó jẹ́ pé wọ́n máa bẹ́gbére ń bẹ̀. ìnáwó àwọn fún chánsì kó máa bẹ́gbére lànà bí ò bá kò bá jẹ́ ayé ni wọ́n bá kíyàmù so ó jẹ́ pé ọlọ́run ọba kò fẹ́ nìkan so nínú àwọn tó wà láyé kọ́lọ́run wá fún ní àǹfààní wípé kò ní kú kọ́lọ́run ní tí mo bú wọ́n ni pé ò ní kú ọlọ́run ò bẹ́ ní kankan kò bá àwọn màláìka kò bú kò bú mọ́tàkùn ìmọ̀ òtì gan gbogbo yẹn ni ó kù so kò sẹ́ni tí ò ní kú ọlọ́run sọ ń bí pé kí ni o kullu nafsin. ọlọ́run kullu nafsin dá ikọ̀tùlùmọ̀t ọlọ́run tó wá sọ bẹ́ẹ̀ gbogbo ẹ̀mí kọ̀ọ̀kan dá ikọ̀ tó lè mọ̀t òun ni ọmọ bí kú ti rí tí ó sì méjì bẹ́ẹ̀ so ikú gangan ti ń pààyàn ó yàtọ̀ sí malakuli mọ̀t ikú gangan ti ń pààyàn ó yàtọ̀ sí malakuli mọ̀t torí pé ikú gangan ọlọ́run bó mú wa tó bá di jọ́ gbé yàrá kẹ́hámà yọ̀ọ́dà gẹ́gẹ́ bí ẹran pẹ̀lú àdìsí tó wà sọ̀hẹ́ bí ẹran àgbò lóyè ló ti rí ọlọ́wọ́n bó ni wọ́n mú wa ikú gangan ti ń pààyàn báyìí wọ́n wàá du bẹ́ẹ̀nà àlìjáná ti wà náà láàrin àlìjáná àti iná lọ́wọ́ tí wọ́n mú wa wọ́n du láàrin àlìjáná àti iná pẹ̀lú àdìsí tó lálàáfíà tábà tí wàá du yẹn ọlọ́run ẹ̀yin tẹ́ ẹ wà lálìjáná ẹ máa bẹ gbére lọ àti pakú ẹ̀yin tẹ́ ẹ wà ní náà ẹ máa bẹ gbére lọ àti pakú ìdùnnú wàá lékún sí fáwọn àlìjáná ìbànújẹ́ ò lékún sí fáwọn ọmọ náà so ọlọ́run bá ń sàlàyé fún wa yìí pé gbogbo ẹ̀mí kọ̀ọ̀kan dá ikọ̀tún mọ́ọ̀t kò sẹ́ńtì ò tó kú o yóò ní sakaratil mọ́ọ̀t ìtàn pé ìwúrí ra kú stupor of the dead so so ikú ó ní ó ní àwọn àwọn ìnira kan tí máa sí kí ni tí máa wà pẹ̀lú ẹ̀ kò sí ni ọmọ èèyàn ò ní táwọn ọ̀tá jẹ́ àwọn ànábì ọlọ́run kan tó máa bẹ lọ́run pé wọ́n ọlọ́run fi rọ̀ mí jẹ́ kó jẹ́ bá ń sọ dì rọrùn sakaratil maut àwọn ìnira tí kú máa ní kò sí tí kú ò lè ṣe dọ́wọ́ fẹ́ gbẹ̀mí lọ́dọ̀ yẹn tí ó bá bá yẹn tó fẹ́ gbà ẹ̀mí lọ́dọ̀ ẹ̀ kò sí tí ò lè o lè gbogbo tẹ́yìn dẹ́ ọlọ́run fi máa sọ pé òun tóbi ni fọ́mọ èèyàn fọ́mọ nǹkan kan ẹtọ́ bá jẹ́ ẹtọ́ bá fẹ́ sọ́dí ọ̀run fún ní ọ̀sọ́dí ọ̀run fún bó jẹ́ mùsùlùmí náà tó bá fẹ́ jẹ́ pé kí ó ti sàwọn ẹ̀ṣẹ̀ kan ọlọ́run afẹ́ fi ìnira yẹn kan nígbà tó fẹ́ kú yọ̀ọ́ afẹ́ fi ìnira yẹn kan kó lè jẹ́ pé gbogbo ẹ̀ṣẹ̀ yẹn ó àdànù tìwẹ́ ìgbà mi tọ́lọ́ bá fẹ́ fi ìnira yẹn kan gẹ́ nígbà tó fẹ́ kú ó tún wọn tún wọn gbé káàkiri lọ bùnmí ìnira bó sì fẹ́ kú yẹn ọlọ́run fẹ́ fi agbogbo ẹ̀ṣẹ̀ rẹ̀ dànù ni àwọn ẹni ẹ̀ tún gbé lọ sọ́ọ̀sì wà á tún forí ibú kó rí ibú so látara bẹ́ẹ̀ kọ́ ló ń kó sànù wa sọ́nà bá ń sàlàyé fún wa ká mọ̀ pé gbogbo wa náà láàpù kò sí èméjì bẹ́ẹ̀ kò sí dáa kò sọ́gbọ́n dáa fẹ́ dá sí ọlọ́run kullu nafsin dha'iqatul gbogbo ẹ̀mí kọ̀ọ̀kan òun náà ni ó jẹ́ nǹkan tó ṣe yí pé yọ tọ́ ikú wò tí ó sì èméjì bẹ́ẹ̀. وَنَبْلُوكُمْ بِالشَّرِّ وَالْخَيْرِ فِتْنَةً ọlọ́run bá wa ń ṣàlàyé fún wa pé ilé ayé tá a wà yìí <laughs> ilé ayé tó tóbi ni ọlọ́ni wànàbùlùkùn ọlọ́ni a máa tẹ́sítì yín kẹ́ ẹ tó kú ọlọ́ni ẹ lọ wò bẹ́ẹ̀ a tẹ́sítì yín bìṣáyìrì ọlọ́ni a tẹ́sítì yín pẹ̀lú aburú wàlẹ̀ kẹ́rì ọlọ́ni a sì fún yín ní nǹkan tó dùn mọ́ yín nú tí ó jẹ́ dáadáa fitinatan ọlọ́run afẹ́ fi tẹ̀sí i dàlọ́ wà lábúrú dàlọ́ ní dáadáa ọlọ́run ní méjì ọlọ́run tẹ̀sí wa ìgbà mi ìnira ó wà ọlọ́run fẹ́ tẹ̀sí ọmọ ènìyàn ìgbà míì ìrọ̀rùn ó wà ọlọ́run ọbẹ̀ fi ìrọ̀rùn tó wà náà kéèyàn rí pé rọ̀rùn wá ó ṣe exam paasi tínú rẹ sì ń dùn jọ náà ó yẹ kó tún máa wò ó pé fitina ọlọ́run afẹ́ fi kí ni ṣe fún ọ lẹ́gbẹ̀ẹ́ tó bá rí dùnú kan tínú ẹ̀ dùn gán ọlọ́run fún lọ́mọ ni ọlọ́run ṣe tó fẹ́ fún ni kó tún bẹ́ẹ̀ lọ́n pé ìwọ lọ ìdun tó ṣe fún mi yìí ọlọ́run jẹ́ kó jẹ́ dáadáa fún mi ni kó má jàbúrú fún mi ẹ̀lẹ́ ló sá bímọ ah, ọmọ inú ẹ̀ sì ń dún gbọ́dọ̀ bímọ tọ́lọ̀ bá ní ọmọ náà ni ó tún máa pa ńkọ́ àbọ̀mọ ni ó sọ̀dà láàbọ̀ ara sínú rẹ̀ wá dùn ebi tọ́lọ̀ bá ṣe fún yẹn láyé téèyàn rí pọ́ ọlọ́run ṣe fún báyìí kó mọ́ dunnú ní wọ́n fi kó bá mi wájú rẹ̀ wọ́n sì tún jẹ́ ìnira tó mi náà ṣé ẹ gbọ́dọ̀ mọ̀ bẹ́ẹ̀ lọ́nu ọlọ́ni àwa la dá gbogbo bẹ́ẹ̀ wọn padà yẹn kéèyàn lálàáfíà ọlọ́run àdánwò ni ọlọ́run fún yàrá láàfin ara àdánwò ni ọlọ́run tún fún yàrá àrẹ̀sẹ̀ yẹn náà àdánwò ni owó àti àìlówó àdánwò ni gbogbo ẹ̀ pàápàá náà ọlọ́run bá fi dán ẹ̀wọ̀ ẹ̀ tí ọlọ́run yẹpẹrẹ ọlọ́run fi dánwò ni ọlọ́run yẹpẹrẹ èèyàn tí ó dánwò pẹ̀lú ẹ̀ ọlọ́run sì tún padà gbéga ẹni wọn bá sì gbégbá náà lọ́wọ́ fi dánwò ní kò yẹ pé Ọlọ́run lè yẹpẹrẹ rẹ̀ tó bá yẹpẹrẹ rẹ̀ kò sẹ́ni tí ó bẹ̀ Ọlọ́run gbogbo ẹ̀ padà yẹn Ọlọ́run bá fi ń dán ìyàwó ni so yẹn ọmọ bẹ lọ́run yóò mọ dúpẹ́ fọlọ́run ẹni Ọlọ́run bá bá dánwò so tó lè jẹ́ pé Ọlọ́run bá fẹ́ wù pé sẹ́ẹ̀sì sùúrù sẹ́ẹ̀ni lọ bí ẹbọ sẹ́ẹ̀ni lọ mú nǹkan mí pọ̀ mẹ́ni ọmọ Ọlọ́run ọlọ́ni àtàbúrú àti dáadáa tẹ́ ń wò yẹn ọlọ́ni fìtìnàtà a fi ń tẹ̀sí ni a fi ń dán yín wò ni a fẹ́ wò bẹ́ẹ̀ ti ṣe sùúrù tó náà ni nam. ọlọ́ni tẹ́ bá wà lọ ṣe bọ́ àbí tẹ́ dúpẹ́ fọlọ́run àbí tẹ́ ya yọ̀pọ̀rọ̀ kò sí ní tẹ́sí náà ẹ̀ ń padà bọ́ wà bẹ́ẹ̀ mi ọlọ́run bá tún wà bẹ́ẹ̀ lọ́wọ́ yìí so ọlọ́run bá lápadà wà á jábọ̀ fún òní ó padà wà á jẹ́ tó ṣe pé yóò béèrè gbogbo àwọn nǹkan yìí ọlọ́run bó béèrè ẹ̀ lọ́wọ́ wa so orí àyàtí a máa dúró lónìí nìyẹn so ìta gbọ́ kọ́lọ́n kó ti wá láǹfààní kọ́lọ́n jẹ́ kó wúlò fún wa àtẹ̀mí àti ẹ̀yin náà tá a jọ gbọ́ ọlọ́mọṣẹ́ àbájẹ́ kí a jọ rí ẹ̀san níwájú ọlọ́run bá subhanaka wa bihamdik ashhadu an la ilaha illa ant wa atubu ilayk naam.